ojú wa tó lé ojú wa tó kó. Àràbà tẹlifíṣàn rèé mo tún kí gbogbo ẹ̀yẹ èèyàn wa káàkiri gbogbo àgbáńlá ayé tẹ̀ tó ń wò wá ẹ̀yin èèyàn wa nǹkan kan mo tún gbédé eléyìí ní í ṣe pẹ̀lú àṣírí àwọn àṣírí kan tó tú kí làwọn àṣírí tó tú Mr. Ọlámáìkì ló tó tú ló tó tú bẹ́ẹ̀ ń ọ̀rọ̀ Mr Ọlámàìkì tú àwọn àṣírí kan nínú fídíò tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí ṣùgbọ́n ẹ farabalẹ̀ kẹ́ ẹ wo fídíò yìí tán àwọn nǹkan kan tẹ́ ẹ mọ̀ nípa ẹ̀ tẹ́lẹ̀ táwọn èèyàn ti ń pariwo tẹ́lẹ̀ tẹ́ ẹ nírọ́ ni tẹ́ ẹ ní kò rí bẹ́ẹ̀ pé wọ́n kàn ń gbé propaganda kiri ni Mr Ọlámàìkì tú àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ àwọn wo ló wà behind ẹ̀ n tó ṣẹlẹ̀ ní Kújè àwọn wo ló wà behind ẹ̀ gbogbo ẹ̀ ní Mr Ọlá Mike ni wọ́n tú yẹ́bẹ́yẹ́bẹ́ nínú fídíò tẹ́ fẹ́ wò yìí ẹ kàn sábà ẹ ẹ ẹ bá ń ṣí ẹ fídíò yìí kó dọ́dọ̀ gbogbo àwọn ọmọ Yorùbá torí torí àwọn sensitive information tó wà nú ẹ̀ ṣùgbọ́n kí n tó mú fídíò yẹn wá sójú ìwòran yín ẹ jẹ́ ń kí gbogbo ẹ̀yin tó yẹ pé ẹ fẹ́ràn ìkànnì Àràbà tẹlifíṣàn mo kí yín pàápàá jùlọ gbogbo ẹ̀yin tó yẹ pé ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ ń darapọ̀ mọ́ wa ẹ̀ṣẹ̀ ń come across ìkànnì àràbà ni mo kẹ́yìn náà káàbọ̀ ẹ mú wàá gbàgbé láti tẹ subscribe button tẹ́ ẹ bá ti tẹ̀ tán notification bell kan náà ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ẹ tẹ̀ yẹn náà sí tẹ́ ẹ bá ti tẹ̀ ìgbàkigbà tá a bá ti bẹ̀rẹ̀ ètò ìyẹn àwọn live show wa tàbá ju fídíò míì tuntun sórí ìkànnì yìí ẹ̀yin lẹ́ máa jẹ́ ní àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ máa rí ẹ mọ̀ wá jẹ́ ń dá yín lágara ẹ jẹ́ ń pe Mr. Ọlá Mike wọlé kán wá máa tú àwọn àṣírí tẹ́ ẹ̀ mọ̀ tẹ́lẹ̀ ó yá Mr. Ọlá ẹ pẹ̀lẹ́ o ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú alẹ́lẹ́ ẹ gbogbo àkókò tó wù kó jẹ́ lọ́dọ̀ tí mo kí gbogbo wa o ọdẹ ọdún bí ṣe dáadáa nílé wa ẹ a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó ní pé atúntúnra wa rí atúnra wa gbọ́ ọpẹ́ ni fún ọlọ́run ọba elédùà tó dá gbogbo wa sí. <laughs> ẹ jẹ́ n kọ́kọ́ wọlé pẹ̀lú orin yóò máa lẹ́yìn yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí èlé yóò máa lẹ́yìn yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí èlé ṣé ń rójú ayé o ẹ rí bó ṣe ń lọ ẹ rí bí gbogbo ẹ ṣe ń rí àbí. wọ́n ní àwa ni onírọ́ pé irọ́ là ń pa ṣe mọ ọdún tí ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ tí wọ́n ti ń pariwo ara àwọn nǹkan tí ẹ̀ ń rí tó ń ṣẹlẹ̀ káàkiri tó dọ̀ra ń ṣẹlẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ lẹ́yọ kọ̀ọ̀kan tẹ́ dọ̀ra ń rí wọ́n dọ̀ra ń ṣe tóótòótó kéékèèké káàkiri àmọ́ ẹni tó bá farabalẹ̀ tó tètè ronú jinlẹ̀ òun yóò máa join àwọn dọ́ọ̀tì yẹn together yóò máa mú àwọn dọ́ọ̀tì kéékèèké kéékèèké tẹ́ ń rí wọ̀n wọ̀nyí pẹ̀lú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí yóò máa mu yóò máa connect dot yẹn yóò wá máa rí i pé ah ọ̀rọ̀ tí wọ́n ń sọ látijọ́ yìí ọ̀rọ̀ tí àwọn ọmọ kéékèèké wọ̀n wọ̀nyí àwọn ọmọ tá a ní wọn mọ nǹkan tí wọ́n ń ṣe yìí àwọn ọmọ tá a ní wọn ọ̀gbọ́n yìí àwọn ọmọ tá a ní wọn mọ ohun tí wọ́n ń sọ pé wọ́n kàn ń pariwo lásán ni ó máa ń jọra wọn ó máa ń jọra wọn bò ó máa fẹ́ máa rí bẹ́ẹ̀ ó máa fẹ́ máa rí bẹ́ẹ̀ àmọ́ mò ń bọ̀ mi ò tíì dé nítorí pé kí ni ẹ jẹ́ ká kọ́kọ́ kọ national anthem wa ná níwọ̀nba àgbà tá a bá wá ń ṣe léè lọ́wọ́ ẹjọ́ ẹ bá mi pe àwọn ọ̀rẹ́ wa ẹ pe àwọn olólùfẹ́ wa ẹ ní kí wọ́n jáde ẹni pé fún bí ọgbọ̀n ṣẹ́jú ká sáré fi bára wa sọ̀rọ̀ ká yára wa lọ́gbọ́n ẹ mo fẹ́ kọ́gbọ́n lọ́dọ̀ yín mo fẹ́ yá ọgbọ́n lọ́dọ̀ yín torí pé mi ò gbọ́n mo fẹ́ kẹ́ ẹ yá mi lọ́gbọ́n mo fẹ́ jẹ́ ká jọ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ṣé mọ̀ pé ẹ̀yin àgbà Yorùbá lẹ ní kéèyàn ṣe kíni ká fọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n ẹni ọgbọ́n ọdún ní òmùgọ̀ ẹ̀mí ẹ wọ́n á tún máa sọ̀rọ̀ kan wọ́n á ní agbọ́n má gbọ́n tán agọ̀ má gọ̀ jù àgọ̀jù bàbá nàndú gbogbo wọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ ó lóhun tán rí ó sì lóhun tó ṣẹlẹ̀ fún wọn tọ́rọ̀ tó ṣẹlẹ̀ sí wọn tọ́rọ̀ wọn fi rí bẹ́ẹ̀ abẹ́ ẹ̀ gbọ́ mi ẹ bá mi pe àwọn ọ̀rẹ́ wa ẹ pe àwọn olólùfẹ́ wa ẹ pé gbogbo ẹni tó ń fẹ́ wa fúnre gbogbo ẹni tó ń fẹ́ ilẹ̀ yorùbá fúnre ẹnìkan bọ́ síta ẹ pé a tún ti dé kájọ jíròrò bíi ọgbọ̀n ṣẹ́jú ẹ wá bá wa pé àwọn tí ò fẹ́ràn wa bí mo ṣe máa ń sọ tí ọlọ́run mọ̀ọ́mọ̀ nínú ọlá ńlá rẹ̀ nínú àánú rẹ̀ tó fọ́ọ̀sì wa lé wọn lórí pé gbogbo gbàṣẹ́ a máa jáde a máa sọ̀rọ̀ wọn ò máa gbọ́ wọn fẹ́ wọn kọ̀ bí ò tiẹ̀ ní tẹ́ wọn lọ́rùn ẹ ẹ bá mi pè wọ́n ẹni àtúntì dòde kí wọ́n jáde kí wọ́n wá gbọ́ ṣé bí wọ́n ní rọ́là ń pa bírọ́ ni bóòtọ́ ni kọ́ máa bọ̀ kán tún wá gbọ́ kán wá fetí gbéyàwó ọ̀rọ̀ ẹ jẹ́ àkọ national anthem wa ká tó tẹ̀síwájú. àṣẹ Èdùmàrè àwa ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀ ẹ yóò sì rí bẹ́ẹ̀ láṣẹ Èdùmàrè wọn ò ní fi ilẹ̀ Yorùbá wọn ò ní fi pàtàn fún ọmọ aráyé bẹ́ẹ̀ ni ilẹ̀ Yorùbá ó gòkè àgbà láṣẹ Elédùà gbogbo wa nínú ilẹ̀ Yorùbá tuntun nígbà tí a bá bẹ̀rẹ̀ a ṣoríire ń bẹ̀ a rí tiwa ṣe a rí tajé ṣe ẹ ẹ wo lọ́sàn-án ohun tí mo fẹ́ sọ ni pé àwọn àgbà Yorùbá ní àìkú fánlẹ̀ Ifá ti ń ṣe àìkú fánlẹ̀ Ifá ti ń ṣe ṣebí lánàá a sì ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kan à ń pe àkíyèsí àwọn èèyàn kan sí nǹkan kan pé ohun tó kọ̀ọ̀kan ni ohun tí wọ́n ń bá wa sọ pé ohun tó tọ́ ohun tó yẹ lásìkò tá a wà ní pé kí ilẹ̀ Yorùbá kó gba òmìnira tí ilẹ̀ Yorùbá bá gba òmìnira òun a ó lè ṣe ètò irú ètò ààbò tí a bá ń fẹ́ lórí ilẹ̀ yorùbá títí wa òun ni a lè ní ẹ̀mí ìfọkànbalẹ̀ àti ìfọkàntán lórí àwọn tó bá ń ṣe alákòóso ààbò wa pẹ̀lú àwọn tí wọ́n tò wá papọ̀ mọ́ tá a jòkó tì í ìfọkànbalẹ̀ ò sí fún ẹnikẹ́ni lórí ètò ààbò ẹ má ṣì mí gbọ́ àtọmọ yorùbá tó wà ń bẹ̀ àti ìgbò tó wà ń bẹ̀ àti haúsá fúlàní tó wà ń bẹ̀ ìkankan ni gbogbo wọn wọn lè ṣe ètò ààbò kankan tó múnádóko àbí tó péye fún ẹnikẹ́ni pàápàá jùlọ fún ọmọ Yorùbá ìdí ni wípé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí èmi kọ́ ni màá kọ́kọ́ sọ fún yín kì í dẹ̀ ṣe pé àṣẹ̀ṣẹ̀ máa máa sọ fún yín pé ó lọ́wọ́ àwọn tó ń ṣèlú ó lọ́wọ́ àwọn tí ó lọ́wọ́ àwọn tó ń ṣèlú lọ́wọ́ ó lọ́wọ́ àwọn tí wọ́n ń pariwo pé àwọn fẹ́ gorí àléfà àwọn náà fẹ́ jẹ ààrẹ àwọn fẹ́ ṣe gbá àwọn fẹ́ ṣàwo àwọn fẹ́ ṣe kòkò bàbá àsásùn ó lọ́wọ́ gbogbo wọn nínú gbogbo wọn náà mọ̀ sóhun tó ń ṣẹlẹ̀ yìí nítorí pé tí ò bá lọ́wọ́ wọn nínú ni tí wọn ò mọ̀ sí àìsàn ojú ni àrùn ojú ni kì í ṣàrùn mú ó yẹ kí wọ́n ti sọ̀rọ̀ ó yẹ kí wọ́n ti pariwo síta ó yẹ kí wọ́n ti lọ bá gbogbo àwọn ọ̀rẹ́ wọn tí wọ́n jọ gbé síbẹ̀ tí wọ́n náà wọ́n jọ ń ṣèjọba kí wọ́n ti lọ sọ fún wọn pé ohun tó ń ṣẹlẹ̀ yìí kò bá ojú mu kò bá ojú mu rárá nílùú tó lọ́ba tó níjòyè ìlú tí wọ́n ń pè ní giant of Africa kí àwọn kan máa wọlé ẹ ọ̀rọ̀ àwọn àgbà Yorùbá ni wọ́n ní afẹ́fẹ́ tó fẹ́ tó ń gbé òrùlé ilé lọ kó níyẹ̀fun kó má ṣe kíni kó má jáfara kó níyẹ̀fun má jáfara rárá ni ńgbà tí wọ́n bá lè máa wọnú iléeṣẹ́ ológun ṣe mọ̀ páńpá arúgbó ọ̀rọ̀ yìí kò ń sọ̀rọ̀ ọdún méjì ọdún mẹ́ta sẹ́yìn wípé àwọn èèyàn wọ̀nyí wọ́n lágbára débi wípé wọ́n ń wọnú ilé àwọn ọmọọṣẹ́ ológun wọ́n ń pa wọ́n níbẹ̀ wọ́n ń kó nǹkan èlò ìjà ogun wọ́n ń kó jáde wọ́n ń kó sá lọ wọ́n ń gbé àwọn ọ̀gá olórí àwọn ológun tó wà níbẹ̀ wọ́n ń jí wọn gbé lọ ẹ̀jẹ̀ ní ká dákẹ́ ká fọkànbalẹ̀ pé kò sí wàhálà á ń sọ fún yín ní gbogbo àwọn tó ń sọ fún yín pé kò sí wàhálà yìí everything is under control àwọn láìláì Muhammed tí wọ́n jáde tí wọ́n sọ fún yín tí wọ́n ní ẹ they are just lying it's just propaganda Nobody, nobody was, uh, nobody was killed. Actually, the military men killed some of the bandits. Ṣé tún at rí báyìí? Ẹ ti rí báyìí lẹ́ni àbí? Wọ́n ní wọ́n wọnú prison ní Kùjẹ́. Àà orí tẹlifíṣàn láti wo prison break. Orí television, òun láti wo prison break. Movie ni, season film ni. Èmi ò tí ì ríbi tí wọ́n ní irú prison break tó sell it ní abúlé mú wọn lẹ́rú ẹ́ lọ́ndà àwọn ìjọba àmọ́ ẹ̀jẹ̀mẹ̀jẹ̀ wọn wọ̀nyí èmi ò tí ì rí kọ́ńtì kankan lágbàáyé níbi tírú ẹ̀ ti ń ṣẹlẹ̀ prison break máa ṣẹlẹ̀ ẹ̀ẹ́ bandits wọ́n máa lọ attack military base wọ́n á dẹ̀ wọbẹ̀ lágá wọ́n á jáde lágá wọ́n á dẹ̀ lọ ìkankan nu wọn ò ní farapa wọn ò ní rí kankan nu wọn mú àfi tẹ́ bá tún máa gbọ́ pé wọ́n ti kó àwọn ọ̀gá ológun kan lọ ọ̀hún wá wọn báyìí ẹ́ wọ́n á mú àwọn bandit wọ́n á mú àwọn commander Boko Haram wọ́n á ní wọ́n fi wọ́n síbì kan wọ́n tì wọ́n mọ́lé àbí bẹ́ẹ̀ kọ́ ni àmọ́ lẹ́ni wọ́n ń sọ fún wa báyìí pé àwọn kan ya bo ọgbà ẹ̀wọ̀n yẹn wọ́n ti ṣí wọn sílẹ̀ gbogbo àwọn táwọn tì mọ́lé wọ́n ti lọ ẹ̀dẹ̀ ní ká dákẹ́ pé àmọ́ nǹkan tá à ń sọ ṣé ọ̀rọ̀ tá à ń sọ fún yín látèsí tá à ń sọ fún yín láti last year láti two years ago ṣé kò máa jọra wọn báyìí a sọ ni yín a ní kí ẹ fi ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní Afghanistan a ní kí ẹ fi ṣe àpẹẹrẹ kí ẹ fi kọ́gbọ́n ṣe mọ̀ pé gẹ̀rẹ́gẹ̀rẹ́ igimu ẹlẹ́dẹ̀ ti ń wọgbà báyìí o gẹ̀rẹ́gẹ̀rẹ́ igimu ẹlẹ́dẹ̀ ó ti ń wọgbà ṣe mọ̀ pé ti ń pòwe fún yín wọ́n ní defend yourself àwọn kan nu wọ́n jáde wọ́n ní kẹ́ lọ gbàwé àṣẹ kẹ́ lọ ra bọ́n kẹ́ máa fi defend ara yín àwọn kan ní rárá kò rí bẹ́ẹ̀ wọ́n lè gbà kẹ́ lọ ra bọ́n ẹ lọ mú nǹkan tẹ bá ní kẹ́ fi defend ara yín àmọ́ ẹ gbọ́dọ̀ lo bọn ẹ jọ àwọn tán ní kẹ́ defend ara yín against ìbọn ni wọ́n ń kó bọ̀ wá bá yín o pọ̀ wọ́n sọ pé ẹ̀yin ò gbọ́dọ̀ ra bọn ẹ gbọ́dọ̀ níbọn tani ò mọ ọgbọ́n ká fẹ́ ránṣẹ́ nu ká wá tì meanwhile ìkànnú àwọn gómìnà ti tiwọn lọ́dọ̀ tiwọn ní Zamfara which I know tẹ́mi mọ̀ pé ó máa ṣe ó ti ń ṣọ̀nà bí wọ́n ṣe máa ṣe pé kán máa fún àwọn èèyàn wọn ní license láti níbọn ta ló gbọ́n ta ló gọ̀ ó dàbí orin bàbá wa Odòláyé Àrẹ̀mú tí mo láìkí máa play ní gbogbo ìgbà ó ní Nàìjíríà ẹni ó gbọ́n mẹ́ni àwọn ẹni tó gọ̀ ni ò mọ́ra wọn béèyàn bá sọ fẹ́ni tó gọ̀ yóò dìjà bẹ́ẹ̀ ni ẹni tó gbọ́n mẹ́ni tó gbọ́n àwọn tó gọ̀ ni ò mọ́ra wọn béèyàn bá dẹ̀ sọ fẹ́ni tó ọ̀pọ̀lọpọ̀ ẹni tó gọ̀ ó máa dìjà wọ́n máa bú ẹ wọ́n máa pè é lórúkọ àmọ́ àwọn ò ní jáwọ́ àní nítorí pé kí ni ọ̀rọ̀ ẹ̀yin àgbà ni ẹni tá a bá ní ká fi wèrè lẹ̀ kó sòkù yẹ bó ṣe fẹ́ ó lè sun jẹ á ro torí àwọn èèyàn dáadáa àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn àwọn ọmọlúàbí èèyàn tán sì wà ń bẹ̀ tán jẹ́ ojúlówó ọmọ Yorùbá tá a fẹ́ ká burú ṣe àní ariwo àní ọ̀rọ̀ tá à ń sọ yìí ohun kan tí mo fẹ́ kí gbogbo yín mọ̀ tó ṣe kókó either you like it or not gbogbo yín ẹ lọ gbáradì ọ̀rọ̀ péyàn kan sọ fún yín kọ́ lélẹ̀ ó yẹ kẹ́yìn gan ti mọ̀ fúnra yín yes wọn ò tírẹ̀nì yín ẹ̀ mogun jà ìwọ tó o bá mọ ìbọn yìn lọ wá àyàn tó mọ yìn tó finú tán tó máa kọ́ ẹgbọ́n ṣe yìn ìbọn tó bá ní access láti níbọn lọ wá ìbọn kó o gbé pamọ́ sí abẹ́ bẹ́ẹ̀dì ẹ kó o gbé pamọ́ sínú ilé ẹ gbogbo yín tẹ́ jọ ń gbé àdúgbò tẹ́ jẹ́ ọmọ Yorùbá ẹ pera yín kẹ́ ṣe ìpàdé ẹ pera yín kẹ́ ṣe ìpàdé kẹ́ ti mọ signal àti kóòdù tẹ́ máa ma fi bára yín sọ̀rọ̀ ẹ má pe àwọn àlejò àti àwọn àjèjì tó wà láàrin yín síbẹ̀ ẹ má jẹ́ kí wọ́n mọ ohun tẹ́ ẹ jọ sọ nínú yàrá ẹ má jẹ́ kí wọ́n mọ èròǹgbà yín ẹ má jẹ́ kí wọ́n mọ ohun tí ẹ fẹ́ ṣe nítorí pé kí ni kán má bàa lọ múra lẹ́dẹ̀ yín ẹ wá ní kóòdì ẹ̀yin bàbá wa láyé jọ̀hún àròkò lẹ máa ń perú ẹ̀ ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa máa communicate pẹ̀lú ara yín tí nǹkan bá ti fẹ́ ṣe ẹnìkan nu yín gbogbo yín ẹ jáde kẹ́ kó bọ̀ yín kẹ́ gbárùkù ti ẹni yẹn tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí jẹ́ kó yé wọn pé ẹ̀ nígbà ẹ̀ nígbà kí àṣà kó wọlé kó gbé ọmọ adìyẹ lọ́nbi tí ẹ bá wà ẹ rí i pé àwọn ará bí wọ́n á sún sẹ́yìn wọ́n á padà sí ọ̀dọ̀ wọn níbi tí wọ́n ti kóra wọn wá tí wọ́n ti bẹ̀rẹ̀ ọṣẹ́ wọn níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ orí burúkú wọn wọ́n á padà síbẹ̀ wọ́n á lọ máa ṣe láàrin ara wọn ń bẹ̀ títí dìgbà tọ́rọ̀ yìí tí ó fi yanjú ọjọ́ kìíní àná tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí san owó fún àwọn èèyàn wọ̀nyí in millions à ń pariwo pé owó tí wọ́n ń fún wọn yìí owó tí wọ́n máa máa lọ fi ra nǹkan jagunjagun tó máa fi jagun tó máa padà wá máa fi ṣe gbogbo ìlú lọ́ṣẹ́ ni ó ń rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀ èèyàn tó máa lọ àtáàkì military base kò lè lọ lójú lásán o kò lè lọ lójú lásán o kò lè gbébọn sakabula lọ o kò lè gbébọn sakabula lọ o ó dẹ̀ níye ọmọ ogun tó máa kó dání ó ní iye kan jagun tó máa kó dání lẹ́yìn tó já sí pé àwọn èèyàn wọ̀nyí wọ́n ti ní gbogbo nǹkan tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ at each and every time tẹ́ bá gbọ́ pé wọ́n lọ àtáàkì military base kan wọ́n lè má sọ fún yín wọ́n tún ń kó nǹkan jagun wọ́n tún ń kó kúrò ń bẹ̀ gbogbo nǹkan jagun tí ìjọba nàìjíríà tí wọ́n lọ ń bẹ̀ wọ́n nílùú òyìnbó pé àwọn nílò àwọn fẹ́ fi bá boko haram jà àwọn fẹ́ fi bá bandits jà tán bá ti gbà wọ́n láyè pé kí wọ́n kó tán bá ti kó tán bá ti kó wọlé tán wọ́n á send signal sí àwọn ọmọ ìyá wọn Boko Haram pé a ti kó dé o ẹ wá kẹ́rù yín wọ́n á dẹ̀ wá wọ́n á tún kó wọ́n á kó lọ wọ́n á wá pínra wọn wọ́n á pínra wọn káàkiri gbogbo ìlú tó kù àwọn èèyàn ò mọ̀ tó bá ti yá tó bá tún dọjọ́ tán fẹ́ ṣọṣẹ́ nǹkan ogun èròjà ogun tí ìjọba Nàìjíríà lọ ń rà tí wọ́n ń kó fún wọn wọ́n á kó síta wọ́n á tún lọ àtáàkì ibi tí wọ́n bá fẹ́ àtáàkì gbogbo wa máa tún bọ́ síta a tún máa máa pariwo àwọn kan máa tún jáde wọn ni ah, irọ́ lẹ̀ ń pa kò ṣẹlẹ̀ Lai Muhammed máa jáde ó máa ní rárá o pé nǹkan tán sọ yẹn kò rí bẹ́ẹ̀ ẹ jọ ṣáwa là ń parọ́ nísìnyí àbáwọn ló ń parọ́ torí mò ń gbọ́ báyìí wọ́n ní ìgbà tí ààrẹ wọn wèrè ọlọ́run gúngùn a nígbà tó ń lọ sí dáòra nílùú ẹ̀ wọ́n ní wọ́n lọ àtàkẹ́ mo ní ẹjọ́ ṣé wọ́n ti pa ọlọ́run dáríjì mi kì í ṣe pé mo gbèrò kú fún gbọ ọ̀rọ̀ ẹ̀ tọ́ sí kú nítorí pé gbogbo àwọn ẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ tó ti fi ṣòfò tán bá pa òun náà dànù kò sáburú ń bẹ̀ gbogbo ẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ àwọn ẹni ẹlẹ́ni tán ti fi ṣòfò tán bá bẹ̀rẹ̀ sí pa àwọn náà dànù lẹ́yọ kọ̀ọ̀kan kò sí aburú ń bẹ̀ ọlọ́run ò lè bínú sí i èèyàn tó bá dẹ̀ lóun fẹ́ gbẹ̀mí èèyàn tó lóun fẹ́ pa èèyàn tí ọlọ́run bá kọ́kọ́ fúnyàn lágbára láti gbẹ̀mí lọ́rùn ẹ̀ ó yẹ kí èèyàn gba ẹ̀mí lọ́rùn ẹ̀ ni ó yẹ kí èèyàn gba ẹ̀mí lọ́rùn ẹni tó bá lòun máa gba oúnjẹ lẹ́nu ẹ tó fẹ́ gba oúnjẹ lẹ́nu ẹ àbí tó fẹ́ gba ẹ̀mí lẹ́nu ẹ ó yẹ kí ìwọ gan tọ́lọ́run bá fún ẹ lágbára kó kọ́kọ́ gbóúnjẹ lẹ́nu ẹ kó gbẹ̀mí lẹ́nu ẹ kì í ṣe pé kéèyàn dákẹ́ àbí kéèyàn máa ṣe rìndìnrìndìn so mò ń bẹ̀ yín mò ń rọ̀ yín ẹ̀yin èèyàn wa ariwo lẹ̀ nípa síta o ẹ ní sọ fẹ́nikẹ́ni pé ẹ nírú ni o ẹ lọ gbáradì ẹ lọ gbáradì mo mọ̀ pé ọpọlọ wà lórí bí wọn bá tàbọn fún yín ẹ lè ṣèbọn fúnra yín ẹ lọ sí orí youtube kàkà tẹ máa máa waste time yín tẹ máa máa wo àwọn tó ń sọ̀sọkúsọ àtàwọn tó ń ṣépèlera wọn ẹ lọ wá fídíò bí wọ́n ṣe ń ṣèbọn gbogbo ẹ wà lórí youtube kò sí nǹkan tẹ́ ń wá lórí youtube tàbí tẹ bá google tẹ́ ẹ̀ ní rí ẹ lọ wá kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ṣe fúnra yín ṣe rí ohun tẹ́ ń rí yìí ó lè jóun ló máa mú development bá brain ọ̀pọ̀lọpọ̀ nínú yín nígbà tí ẹ bá wà creative fúnra yín ohun tí èèyàn bá nílò tí èèyàn bá rí nígbà míì àbí tí ọwọ́ èèyàn bá tí wọ́n jẹ́ kọ́wọ́ èèyàn tó tọ́lọ́n bá fúnyàn lọ́pọlọ tẹ bá jókòó pàápàá jùlọ tẹ bá rí nǹkan tó máa gáàdì yín ẹ lè ṣe fúnra yín o ẹ lè ṣe fúnra yín o ẹ kàn ní láti farabalẹ̀ ni ẹ má kánjú láti ṣe mo mo fọwọ́ ẹ̀ sọ̀yà fún yín ẹ lọ online ẹ máa rí fídíò bí wọ́n ṣe ń ṣe ìbọn ariwo lẹ̀ nípa síta ìbọn yín lè má jẹ́ AK47 ó lè má jẹ́ AK49 gbẹ̀yìn náà lọ wá nǹkan tẹ́ máa fi dáàbò bora yín torí pé àwọn pípù yìí wọ́n bá yín mu léré wọ́n dẹ̀ bá yín mu ní kékeré ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ ti ní àwọn ò ní pariwo lórí ọ̀rọ̀ yìí mọ́ wọ́n ti láwọn ò ní wọ́ọ̀nù yín mọ́ àwọn ò ní sọ nǹkan kan mọ́ nítorí pé kí ni àwọn ti rojọ́ rojọ́ rojọ́ àwọn ti pariwo pariwo kàkà bẹ́ẹ̀ èébú lẹ̀ èébú ni kò ń ṣe ẹ̀yin tí ẹ̀ ń wò mí o kò ń ṣe ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá là ń sọ o àwọn kọ̀ọ̀kan bíi irú àwọn tá a rí lánàá tán máa ń yọjú tán máa wá ń sọ̀rọ̀ tí wọ́n á ní ká gbẹnu dákẹ́ wípé èébú náà máa ń bú àwọn ẹlòmíà máa ṣépè a máa ṣépè lera ẹ̀ lórí pé wọ́n ń sọ òótọ́ wọ́n ń sọ ọ̀nà tó lè gba ẹ̀mí wọn là kúrò nínú ewu fún wọn wọ́n á tún máa wá bú ẹni tí ó ń ṣàlàyé nǹkan fún wọn bó ṣe rí ọ̀pọ̀lọpọ̀ máa wá sórí online yìí wọ́n máa tọrọ owó pé àwọn ò àwọn fẹ́ fi ra nǹkan àbóore ọmọ àwọn but at the end of the day irú wọn náà lẹ máa bá nídìí pé wọ́n wá máa bú àwọn èèyàn tó ń sọ ọ̀nà tó jẹ́ pé wọn ò fi ní máa tọrọ owó lọ́wọ́ èèyàn àwọn gan máa di ẹni tó ń fúnyàn àwọn gan máa di ẹni tó ń fúnyàn lówó kì í ṣe pé kán máa tọrọ owó wọn á wá wọn á máa wá bú àwọn èèyàn tó ń sọ ìlànà yẹn fún wọn àwọn èèyàn tó fẹ́ gbà wọ́n kúrò nínú yín pé ká máa sọ pé mi ò tí jẹun látàárọ̀ ọmọ mi ò tí jẹun látàárọ̀ tílù bá dáa tílù bá rójú tí wọ́n bá ṣe dáadáa ni tí wọ́n ṣe gbogbo ohun tó yẹ kán ṣe ẹnikẹ́ni nílùú yẹn kò yẹ kó máa tọrọ oúnjẹ jẹ oúnjẹ ló kéré jù nínú gbogbo nǹkan oúnjẹ òun ló yẹ kó kéré jù nínú gbogbo nǹkan gbogbo ìyà tó wù kó máa jẹyàn nílé ayé yìí kò yẹ kí ìyà oúnjẹ jíjẹ téèyàn máa fi sẹ́nu kò yẹ kó kun tó bá ti wá kun tí ìyà oúnjẹ bá ti ń jẹyàn nílùú kan ẹ lọ wádìí ẹ̀ dáadáa àwọn tó ń ṣolórí ń bẹ̀ wọ́n fẹ́ pa gbogbo àwọn tó wà nílùú yẹn run ni wọ́n fẹ́ pa wọ́n run ni wọ́n fẹ́ sọ wọ́n dolè wọ́n dẹ̀ fẹ́ kán ní láárí nítorí pé wọ́n fẹ́ kán máa tọrọ jẹ lábẹ́ àwọn pé tí wọ́n bá rà wọ́n wọ́n gbọ́dọ̀ jẹ wọ́n gbọ́dọ̀ mu ohun tí wọ́n ń gbìyànjú àti ṣe nìyẹn. ẹ lọ pera yín jọ ládùúgbò ẹ ṣe pàdé ẹ ṣe pàdé ládùúgbò ẹ wu ẹ̀yin tí ọ̀rọ̀ yín bá yéra yín tẹ́ mọ̀ pé olóòótọ́ láàrin ara yín ẹ má pe àwọn olóṣèlú síbẹ̀. Si ẹ má pe àwọn jẹgúdújẹrá tó máa lọ ṣòfófó yín fólóṣèlú ẹ má pè wọ́n síbẹ̀ ẹ pera yín jọ kẹ́ ẹ ṣe ètò bí ẹ ṣe máa ṣe ètò ààbò ládùúgbò yín ẹ fojú wò yí pé tí àwọn ará bíi tí wọ́n bá lè lọ kọ lu ilé ọgbà ẹ̀wọ̀n tí wọ́n kọ lu ọgbà ẹ̀wọ̀n níbi tí wọ́n kó àwọn ẹlẹ́wọ̀n sí wọ́n dẹ̀ wà ń bẹ̀ fún àkókò tó ju wákàtí mẹ́ta lọ wọ́n dẹ̀ kó àwọn èèyàn jáde ní inú ibi tí wọ́n ti ẹlẹ́wọ̀n sí kò dẹ̀ sí ọlọ́pàá kankan tó yọjú kò sí sójà kankan tó yọjú kò sí anybody tó yọjú sí wọn tí wọ́n fi ṣọṣẹ́ tí wọ́n fi lọ ẹ wá wo pé tán bá yọ tán bá ya wo àdúgbò kí àdúgbò ẹ ti rí i pé ọlọ́pàá ò ní yọjú sójà ò ní yọjú ẹ ní rẹ́ nìkan kú máa máa pariwo ni o àmọ́ kàkà kó wá di pé èèyàn ò ní lè sọ̀rọ̀ èèyàn ò ní lẹ́nu ọ̀rọ̀ èèyàn ò ní lè dáàbò bora èèyàn ó bẹ́tà ó bẹ́tà kéníkálukú gbáradì kéníkálukú ti mọ̀ wípé òkè ó ṣeé ṣe kírú nǹkan báyìí kó wáyé mo fẹ́ dáàbò. gẹ́gẹ́ bí ohun tí mò ń bá bọ̀ mo ní ó bẹ́tà kí oníkálukú kó ti mọ̀ kalẹ̀ kó dẹ̀ ti gbáradì ohunkóhun tó bá ṣẹlẹ̀ at èèyàn àti ẹ̀ lè jà fitafita kì í ṣe pé wọ́n kàn máa dé kò ní sí pé èèyàn lè gbọ́ wà béèyàn lè gbẹ́sẹ̀ nǹkan tó bá báyàn lójijì téèyàn ò múra lẹ́dẹ̀ òun ló lágbára jù àmọ́ téèyàn bá ti múra kalẹ̀ dè téèyàn bá ti ní ètò tẹ́ bá ti ní plan tẹ́ bá ti ní plan tẹ́ dẹ̀ fi ìgboyà kún tẹ́ mọ̀ tẹ́ ń ṣe ẹ rí i pé gbogbo nǹkan tó dàbí pé ó le pé ń báyàn lẹ́rù yìí ẹ rí i pé ọlọ́run lè ṣe tó máa dàbí pé tó máa kéré tó jẹ́ pé òun gan ló máa dàbí pé ohun tí ò tiẹ̀ tí ò tó nǹkan kan lójú yín at the end of the day now kí ló ń mú mi sọ gbogbo eléyìí a ti ń pariwo látọjọ́ ìsẹ́yìn pé ohun tí àwọn ará bíi ń ṣe tó bá kan kàráǹgídá tó bá le jù ohun tán máa ṣe ni pé wọ́n máa pe àwọn ọmọ ìyá wọn tán ti kó bọn fún tán ti kó gbogbo ẹ̀ fún tí wọ́n ń da gbogbo ìlú káàkiri yìí tó jẹ́ pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n máa parọ́ fún yín wọ́n ní ẹ àwọn bandits wọ́n ti káwọ́ sókè wọ́n ti surrender o wọ́n ti repent o repentant bandits repentant Boko Haram ẹ àwọn máa kó wọn àwọn ń kó wọn lọ bìkan àwọn máa rehabilitate wọn táwọn bá rehabilitate wọn tán àwọn máa dá wọn padà sáàárín ìlú ara àwọn bandits àti Boko Haram tán ló ti repent tán láwọn ti rehabilitate àwọn dá padà sáàrin ìlú tí wọ́n ń kó aṣọ sójà aṣọ ọlọ́pàá fún àwọn lẹ́rí tí wọ́n ń kóbọn tí wọ́n ń àtáàkì gbogbo military base àti àwọn ọgbà ẹ̀wọ̀n àti gbogbo ibi tí wọ́n mọ̀ pé nàìjíríà kó gbogbo nǹkan jagun sí àwọn lẹ́rí tí wọ́n ń àtáàkì ẹ̀ yẹn wọ́n ń palẹ̀ ẹ̀mọ́ kalẹ̀ wọ́n ń múra ogun kalẹ̀ nígbà tó bá yá bí wọ́n ṣe ń jáde tí wọ́n ń sọ fún yín nísìnyí pé ẹ kéńkálukú lọ defend ara ẹ ẹ tó bá máa ẹ lọ wá bọn ẹ má wá bọn ẹ wá nǹkan míì ẹ tó bá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní Afghanistan ẹ̀yin tẹ́ bá follow story yẹn dáadáa dáadáa ṣe mọ̀ pé lọ́sàn kan òru kan òun làwọn tó ń ṣe gọ́fmẹ̀ntì ń bẹ̀ ni wọ́n déédéé walk out of the government house tó sọ pé àwọn ará bíi wípé wọ́n ti gbàjọba máwọn lọ́wọ́ lélẹ̀ ta ti pe àkíyèsí yín sí pé ó ṣeé ṣe lọ́sàn kan òru kan ẹ má jẹ́ ó yà lẹ́nu tẹ́ bá ráwọn eléyìí náà tán bá dédé jáde ńjọ́ kan tán kàn walk away tán wá ń sọ fún yín tán ànáǹsì láti òkè òkun tán bá sá lọ tán wá ń sọ fún yín pé Boko Haram àti àwọn bandits wọ́n ti gba ìjọba Nàìjíríà máwọn lọ́wọ́ irú ìwọ tó jáde lánàá tó wá ń bú mi tó ń sọ̀sọ̀kúsọ tó yẹn sọ pé ká gbẹnu dákẹ́ ìjọ yẹn lẹ máa máa wá mọ̀ pé àwọn tẹ́ ń pè léèyàn burúkú tẹ́ ń bú òótọ́ ọ̀rọ̀ ni wọ́n ń sọ fún yín o ẹ wá rí i pé àbádẹ̀ ti mọ̀ ká gbọ́ nǹkan tí àwọn ọmọ tí ò níṣẹ́ wọ̀nwọ̀n tí wọ́n máa ń wá online tó máa wá ń pariwo yìí àbádẹ̀ ti mọ̀ ká gbọ́ nǹkan tí wọ́n ń sọ o ẹ jẹ́ ń pa yín lẹ́rìn kan mò ń ro ọ̀rọ̀ yìí látàárọ̀ mò ń ro dáadáa mò ń ro mu ní a ah, ah, kí ló wá ń ṣẹlẹ̀ báyìí kí ló dé tí àwọn èèyàn tó dàbí pé wọ́n ketí kún sí nǹkan tá à ń sọ tán fẹ́ sọra wọn di adọ́rùn mòótọ́ ah, ọ̀rọ̀ yẹn kàn yọ ó kàn sọ sí mi lọ́kàn ni pé a ọ̀rọ̀ kan táwa máa fi ń ṣeré ńgbà tá a kéré tá bá ti ń gbọ́ tá bá ti ń sọ story no story noah bí noah ṣe kan eh, the ark of noah bí noah ṣe kan ọkọ̀ ojú omi tó sọ pé òun lálàá pé ẹ̀kún omi ń bọ̀ o ẹ̀kún omi ń bọ̀ o ọkọ̀ tóun kàn yóò gbogbo yẹn wá wọbẹ̀ o torí pé tó ẹ̀kún omi bá dé o ó máa gbé gbogbo èèyàn lọ o ṣe rántí pé wọ́n sọ pé wọ́n àdá lóhùn wọ́n náà fi ń ṣe yẹ̀yẹ́ wọ́n ń rẹ́rìn-ín wọ́n ló ní patí ń ṣe patí oníkòmọ ń ṣèkómọ aláríyá ń sàríyá wọ́n ní bọ́ ṣe ń kómọ jáde bẹ́ẹ̀ náà náà ń ṣègbéyàwó àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n wá ń fi noah ṣe yẹ̀yẹ́ nú àtẹ́mi ń sọ òun lẹ́yìn mùsùlùmí lẹ́ ń pè ní ànábì núhù ànábì núhù nínú kùránì ni mò ń sọ yìí o wọ́n ní wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ ṣùgbọ́n nígbẹ̀yìn gbẹ̀yìn ẹ̀kún omi yẹn padà dé ó gbé ó pa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí rẹ́ àmọ́ noah pẹ̀lú gbogbo àwọn tí wọ́n jọ wọnú ọkọ̀ ọkọ̀ tó kàn yẹn àwọn nìkan ni ẹ̀mí wọn ló ṣe kíni lóye nígbà yẹn táwa kéré ta bá ti gbọ́ ìtàn yẹn a máa máa rẹ́rìn a máa máa ní áá àwọn èèyàn yẹn gọ̀ gan o ṣé ẹ ti ń gẹ̀tì nǹkan tí mò ń sọ àwa máa máa ṣe yẹ̀yẹ́ a máa máa ní àwọn èèyàn yẹn gọ̀ gan o tó bá tẹ̀ jẹ́ mi ni màá wọnú ẹ̀ màá tẹ̀ wọnú ẹ̀ ná màá tẹ̀ wọnú ẹ̀ ná tójú ò bá tẹ̀ ní padà rọ̀ tẹ́kùn omi ò bá tẹ̀ ní wá màá tẹ̀ wọnú ẹ̀ ná ah èmi ò lè ṣe bí àwọn yẹn o and the same thing yẹn náà ló ń repeat ara ẹ̀ yìí the same thing yẹn òun ló ń repeat ara ẹ̀ yìí tí gbogbo wa ń rí yìí bó tiẹ̀ jẹ́ wípé àwa ò kì í ṣe nua a kì í ṣe ànábì nuru a ṣe ànábì nuru àmọ́ ó ní nǹkan tí oníkálukú wá rí ó ní ìran tí a fi hàn oníkálukú ẹni tó bá wẹjú wọn lòun lẹ̀rù ń bà kò dìgbà tí èèyàn bá kò dìgbà tí èèyàn bá báwo náà ṣe ń sọ kò dìgbà tí èèyàn bá fi gbogbo ilé tó fi to kùránì sí àbí tó fi to bíbélì sí. Si àbí tó ń fi ojoojúmọ́ ayé yìí tó fi ń gbàdúrà tó ń gbàwẹ̀ ìgbà míì ọlọ́run máa wu ẹlòmíì ó lè jẹ́ wèrè ẹlòmíì lè jẹ́ wèrè ọlọ́run akàn wò ó sùn sùn sùn sùn sùn akàn akàn gbéṣẹ́ fún á gbé ìran fún pé kó rí so nǹkan tọ́lọ́run bá wá fi hàn nìyẹn tó bá ń sọ ṣé nǹkan tí mò ń sọ yé wa ó lè dàbí pé ọ̀rọ̀ arìndìn ó lè dàbí pé ọ̀rọ̀ ẹni tí orí ẹ̀ ò pé àbí tí ò mọ nǹkan tó ń ṣe lọ́nà tí ó gbàgbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lè máa wò bíi pé kí ló ń sọ àbí kí ló ń ṣe bẹ́ẹ̀ lọ̀rọ̀ tó wà ńlẹ̀ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ló ń wò pé àwọn kan ń pariwo ni wọn ò níṣẹ́ wọn ò mọ nǹkan tó fẹ́ ṣe wọn ò mọ nǹkan tó fẹ́ kàn bọ́tẹ́ bá wo nǹkan tó ń ṣẹlẹ̀ láti ọdún tó kọjá bí wọ́n ṣe ń àtáàkì military base tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ tẹ́ wá wò wá sí ohun tó ṣẹlẹ̀ tẹ́ ń gbọ́ lẹ́nì ilé tó ń sọ fún yín lẹ́nì tó ṣẹlẹ̀ lálẹ́ àná tẹ́ bá àdì gbogbo ẹ̀ pọ̀ tẹ́ bá connect dọ́ọ̀tì yẹn wọ́n ló jọ gàté kò jọ gàté eégún àtiró wọlé èèyàn àtiró jáde ohun tí àwọn èèyàn tí wọ́n ń sọ fún yín ṣe rí pé ó ń jọra wọn wípé àwọn ará bíi ó kàn máa dijọ́ kan wọ́n kàn máa déédéé declare fún gbogbo wa ni pé àwọn Boko Haram ti gbàjọba máwọn lọ́wọ́ àwọn bandit ti gbàjọba máwọn lọ́wọ́ agbára àwọn ò ká mọ́ nítorí wípé kí ni ọ̀pọ̀lọpọ̀ wa a tètè mọ̀ pé àwọn bandit wọ̀nyí wọ́n ti gba àwọn ìlú kan lókè ọ̀yà tó jẹ́ pé àwọn náà ń gba owó ìsákọ́lẹ̀ nǹkan tẹ́ ń pè ní tax àwọn náà ń gbà lọ́wọ́ àwọn ìlú kan lókè ọ̀yà wọ́n ti ń gbà tipẹ́tipẹ́ kì í ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbà wọ́n ti ń gbà tipẹ́tipẹ́ táwa ò mọ̀ tí ariwo ò débí náà bá ṣe ń sọ̀rọ̀ yìí ojoojúmọ́ ni wọ́n ni wọ́n wọ́n expand territory wọn ojoojúmọ́ ni wọ́n expand territory wọn àwa ń sọ pé kí Yorùbá gbòmìnira ká máa bá titi wa lọ ká lè tètè lọ ṣe ètò ààbò ká lè tètè lọ dáàbò bo àwọn èèyàn wa ká dáàbò bo gbogbo ibi tó bá jẹ́ titi wa nítorí pé kí ni ẹ̀yin àgbà Yorùbá lẹ ní ìwájọ̀wà pé ọ̀rẹ́ jọ̀rẹ́ ọ̀rẹ́ jọ mí mo mi ìwà jọra wọn ni o àṣà jọra wọn ni o ìṣe jọra wọn ni o àwọn ẹni tí wọ́n dà wá papọ̀ mọ́ yìí àṣà wa ò jọra wa ìṣe wa ò jọra wa ọ̀rọ̀ wa ò jọra wa ọ̀rẹ́ ọ̀rẹ́ ojú òun ni wọ́n máa ń bá wa ṣe nígbà tán bá láwọn bá wa ṣọ̀rẹ́ ọ̀rẹ́ ojú ẹ afẹ́ ajẹmáfẹ́ ayó òun ni wọ́n ń bá wa ṣe nígbà tán bá láwọn ń bá wa ṣọ̀rẹ́ ohun tí wọ́n rí lọ́wọ́ wa ohun tí wọ́n rí lórí ilẹ̀ wa tó wù wọ́n tí wọ́n ń fẹ́ òun náà ṣe ń bá wa ṣe pọ̀ tó ṣe ń bá wa ṣọ̀rẹ́ tó bá jẹ́ pé ohun tó fì sọ́dọ̀ wa tó wà lọ́dọ̀ wa ní ilẹ̀ wa tó bá yẹ pé kò sí tó bá jẹ́ pé ọ̀dọ̀ wọn ló wà wọn ò ní bá wa ṣe papọ̀ láéláé wọ́n máa ti lọ wọ́n tẹ̀ nígbà kan dà wá pọ̀ tán bá dà wá pọ̀ ìgbà táwọn tó dà wá pọ̀ ti lọ ni wọ́n máa ti yọra wọn náà máa ti lọ ẹgbà bìkan wò ó pé wọ́n ní ohun kankan tó wúlò fún wa tí wọ́n ta ta lè ní ohun tí a máa rí lọ́dọ̀ wọn ní ta fi lè máa sọ pé ẹ má jà pin ẹja dúró kò sóhun kankan ta lè rí lọ́dọ̀ wọn ẹ wá wo ohun tí wọ́n wá ń sọ fún wa àti ohun tí wọ́n ń ṣe fún wa wọ́n ń parọ́ tàn wá pé tí ọmọ Yorùbá bá gba òmìnira tá a bá lọ wọ́n níyà máa jẹ Yorùbá wọ́n ní yà máa jẹ Igbo èwo ni titi yín dàjẹ́kẹ́lẹ́ ẹ̀ẹ́dẹ́pẹ̀ẹ́dẹ́ èwo ni gbọ̀rọ̀ mi dẹlẹ́rù ẹ fi wálẹ̀ ẹ jẹ́ kí àjọmọ Yorùbá ẹ jẹ́ kí àjẹ ọmọ Igbo tí wọ́n bá lọ ẹ tẹ̀ fi wálẹ̀ ẹ jẹ́ ká lọ tẹ bá níyà máa jẹ wá ẹ jẹ́ ká lọ jẹ̀yà yẹn ìgbà míì náà téèyàn bá nílò láti struggle téèyàn bá nílò láti jìyà kó tó di pé ó máa jọrọ̀ ẹ fi kalẹ̀ ẹ jẹ́ kó lọ jìyà yẹn kó tó jọrọ̀ gbogbo tá à ń sọ yìí ohun tó máa dùn mí jù ni wípé ẹ̀yin ọmọ yorùbá tẹ́ bá lọ sùn tẹ́ nà gẹ̀rẹ̀ tẹ́ lọ sùn àsùnpara tẹ́ ẹ bá jẹ́ kí àwọn wèrè olórí burúkú tí wọ́n ń ká gbádá kọ́rùn tó ń pera wọn ní politician tí gbogbo wàhálà ń ṣẹlẹ̀ lójú wọn àti àwọn kọ̀ọ̀kan tó ń pera wọn lólórí àti aṣíwájú nílẹ̀ yorùbá tí wọ́n dà mọ̀ pé ohun tó ń ṣẹlẹ̀ yìí ohun tó máa tẹ̀yìn ẹ̀yọ ohun tó máa lágbára ni tẹ́ ẹ bá jẹ́ kí wọ́n sá lọ tẹ́ ẹ bá jẹ́ kí wọ́n wọ private jet wọ́n gbà tí wàhálà bá délẹ̀ tẹ́ ẹ mú wọn kalẹ̀ kẹ́ ẹ pa wọ́n ẹ wò ó ọlọ́run ò ní dáríjì gbogbo yín ọlọ́run ò ní dáríjì gbogbo yín o bó ẹ tètè lọ máa fi mú fílẹ̀ bá ibi tí gbogbo wọn gbé private jet wọn sí nítorí pé kí ni ẹ gbọ́dọ̀ jẹ́ kí kankan nu wọn kó sá lọ ẹ gbọ́dọ̀ jẹ́ kí kankan nu wọn kó escape wọn lè dá ọ̀ràn kalẹ̀ tán kan wá máa wá ẹni tí wọ́n máa fi tán ọ̀ràn yẹn bẹ́ẹ̀ ni wọ́n lè dá ọ̀ràn kalẹ̀ tán kán máa wẹ́ni tán máa fi tán ọ̀ràn yẹn gbogbo ọ̀ràn tí wọ́n dá kalẹ̀ gbogbo wàhálà tí wọ́n dá kalẹ̀ sí gbogbo aráàlú lọ́rùn yìí àwọn náà máa yanjú ẹ̀ o wọ́n ti ní ọmọ tó bá da fánù òun náà máa fi kó o bẹ́ẹ̀ ni àwọn dẹ̀ lọ́mọ tó da fẹ́ ilé ìnù àwọn náà la máa fi kó ẹni tí ò bá wọn jẹ́ gbì kò gbọ́dọ̀ bá wọn kú gbì so ojúlówó ọmọ Yorùbá mò ń sọ tèmi báyìí fún wa bó ṣe rí lọ́kàn tèmi ni mo ṣe ń sọ ṣe rí gbogbo píkítọ̀ tẹ̀dọ̀rà ń wò yìí ọ̀rọ̀ ẹ̀dẹ̀ máa expand ó máa le ju bẹ́ẹ̀ ṣe ń wo lọ yẹn o bọ̀ lágbára ọlọ́run láṣẹ Èdùmàrè kò ní délẹ̀ yorùbá lágbára ọlọ́run láṣẹ Èdùmàrè kò ní délẹ̀ yorùbá bó ṣe wù mí lọ́kàn ni mo ṣe ń sọ àmọ́ àdúrà nìkan ò lè ṣe àdúrà nìkan ò lè ṣe ọ̀rọ̀ tó bá yẹ kéèyàn dìde kéèyàn múra sí èèyàn ò ní jókòó máa wá gbàdúrà àbí kúnlẹ̀ kó wá dijú kó máa gbàdúrà ọlọ́run gan sọ pé kí ni ó ní wípé ìgbàgbọ́ ìgbàgbọ́ láì ṣiṣẹ́ asán ni o òfo ni o asán àtòfo ni o bá a ṣe ń gbàdúrà tá à ń ṣe gbogbo ẹ̀ ẹ jẹ́ ká fi gbogbo nǹkan tó kù tó yẹ ká fi join ẹ̀ ẹ jẹ́ ká fi mọ́ ẹ jẹ́ ká fi join ẹ̀ ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kò lá ọ̀rọ̀ ẹ̀sìn lọ o kò lá ọ̀rọ̀ ẹ̀sìn lọ rárá rárá ẹni tó bá lọ ṣe mistake tó rò pé ọ̀rọ̀ ẹ̀sìn lọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ọlọ́run ní ṣe wá ní adọ́run mòtítọ́ o ọlọ́run ní ṣe ẹnikẹ́ni nínú wa ní adọ́run mòtítọ́ kí oníkálukú kó pe ọmọ ẹ̀ ẹ pe ìyàwó yín ẹ pe ọkọ yín ẹ pe àbúrò yín ẹ fà wọ́n létí ẹ wọ́ọ̀nù wọn ọ̀rọ̀ tẹ́ ẹ rí tó ń jàràn ìrìn tó dàbí pé nǹkan kékeré ni kò ń ṣe nǹkan kékeré o mò ń tẹnumọ́ ẹ padà ẹ lọ wá àwọn fọ́nrán ohun tó ṣẹlẹ̀ ní Afghanistan ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa la ń wo news nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ nígbà tí dùgbẹ̀dùgbẹ̀ yẹn jálulẹ̀ ní Afghanistan a rí ìyá tó ń sáré sí ara plane tó ń tó ń gbìyànjú pé kóun tiẹ̀ rí ọmọ òun jù wọlé bóun ò bá tiẹ̀ lè bá plane yẹn lọ plane ń gbéra àwọn èèyàn ń dì mọ́ plane nítorí pé kí ni wọ́n mọ aburú tó wọ̀lú wá bá wọn wọ́n mọ ọṣẹ́ tó ti ṣe wọ́n àmọ́ àwọn wèrè àwọn wèrè tó fún wọn ní false hope tí wọ́n fọkàn wọn balẹ̀ tán ní kò sí láburú ibo ni gbogbo wọn wà ńgbà tí gbogbo wàhálà yẹn ṣẹlẹ̀ àwọn ti sá lọ wọ́n ti wábi gbà wọ́n wá fi gbogbo àwọn ẹni ẹlẹ́ni àwọn ẹni tí ò mọ bí wọ́n ṣe jẹ mùdùnmúdùn tó wà lórílẹ̀‐èdè yẹn wọ́n wá fi wọ́n lẹ̀ sínú ẹkún ìpayín keke ọlọ́run ní jẹ́ ká rírú ẹ̀ nílẹ̀ yorùbá o ọlọ́run ní jẹ́ ká rírú ẹ̀ nílẹ̀ o gbogbo ẹ̀yin tẹ́ ń jáde tẹ́ ń àtàkì àwọn èèyàn pé ẹ ẹ fi lágbájálẹ̀ jẹ́ ó lọ ṣe hmm ẹ lọ jòkó kẹ́ tú èrò yín pa kẹ́ wu ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí dáadáa o ẹ lọ jòkó kẹ́ tú èrò yín pa kẹ́ wu ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí dáadáa o àwọn ẹni tẹ́ ń jà fún yìí gbogbo wọn ló ní private jet o ẹ jẹ́ n pàkíyèsí yín sí kinní kan mo sọ̀rọ̀ yẹn ní bíi ijọ́ mẹ́ta sẹ́yìn mo tún sọ lánàá mo ní nígbà tí mò ń wo ètò kan lórí tẹlifíṣàn mo rí bàbá wa Ọbásanjọ́ wọ́n jòkó lẹ̀ àwọn ọmọ ilé ẹ̀kọ́ kan wọ́n jókòó níwájú bàbá wa Ọbásanjọ́ bàbá wa Ọbásanjọ́ sọ pé nǹkan méjì nǹkan méjì lòun regret jù nílé ayé òun ó wá ní kí ni nǹkan méjì yẹn ó ní ìkan nínú ẹ̀ ní wípé ẹni tóun yàn tóun fi ṣe igbákejì ààrẹ fúnra ra òun eléyìí tí gbogbo wa mọ̀ pé Àtíkù ló ń rìfà sí yẹn àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ jẹ́ ká pa yẹn tì ibẹ̀ kọ́ ni mò ń lọ ó wá sọ pé ẹlẹ́ẹ̀kejì ó ní nǹkan ẹlẹ́ẹ̀kejì tó dùn òun ni wípé nígbà tí Abacha wà ní orí ipò àárín tí mo fẹ́ kẹ́ gbọ́ dáadáa ní kẹ́ tẹ́tí sí mi o ó lóhun tí mo fẹ́ fàyọ ń bẹ̀ wọ́n ní alágbẹ̀dẹ tó bá ń lu orin lójú kan ó ní nǹkan tó rí ń ni o ó dẹ̀ nídìí tí mo ṣe padà sórí ọ̀rọ̀ tí mo ń rí fà mo fẹ́ kẹ́ mú ọgbọ́n jáde nínú àgọ̀ tí mo fẹ́ ṣe yìí Baba Ọbásanjọ́ sọ pé nǹkan ẹ̀kejì tó dùn àwọn ni wípé ìgbà tí Abacha wà lórí ipò kó tó di pé wọ́n àrẹ́sì àwọn wọ́n ti àwọn mọ́lé wọ́n ní orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n ti pe àwọn ambassador America tó wà Nigeria ń gbà yẹn wọ́n ló ti pe àwọn ó ti sọ fún àwọn pé Abacha fẹ́ gbé àwọn ó dẹ̀ fẹ́ pa àwọn ni tó bá tó bá gbé àwọn ó máa pa àwọn ni ṣùgbọ́n orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n wá ọ́fà àwọn ní asylum ẹgbọ́n kan tí mo ń sọ dáadáa ṣó yé wa wípé orílẹ̀-èdè amẹ́ríkà wọ́n pe àwọn wọ́n sọ fáwọn pé Abacha fẹ́ gbé ẹ o ó dẹ̀ fẹ́ pa ẹ́ àmọ́ àwọn afẹ́ gba ẹ̀mí ẹ̀ là á máa fún ẹ ní asylum wá gba ìwé kó máa lọ sí kọ́ńtì wa kó lọ jókòó síbẹ̀ kó lọ farasunko bàbá Ọbásanjọ́ ní òun wá sọ pé rárá òun ò gba kinní yẹn ó lóun regret yẹn wípé because ká ní pé kì í ṣe pé ọlọ́run gbà òun kalẹ̀ ni bí Abacha ò bá ṣe pa òun nìyẹn kí ni mo fẹ́ fààyọ ń bẹ̀ ẹ̀kọ́ wo ni mo fẹ́ ká kọ́ mélòó nínú ẹ̀yin ọmọ Yorùbá ní orílẹ̀-èdè Amẹ́ríkà àbí UK àbí anybody nínú àwọn tó ń ṣèjọba lágbàáyé náà máa pè yín náà máa sọ fún yín nígbà tí àwọn ará bíi bá fẹ́ ṣọṣẹ́ àbí nígbà tí wọ́n bá fẹ́ carry out gbogbo plan wọn tó ti ń ṣe látijọ́ yìí sẹ́yìn lẹ́nu tó máa pè yín tó máa sọ fún yín mo wá fẹ́ jẹ́ kó yé yín wípé bí wọ́n ṣe máa pe ẹnì kọ̀ọ̀kan wọn tán máa wọ́ọ̀nù wọn nìyẹn gbogbo àwọn olóṣèlú tẹ̀ ń tẹ̀lé wọn wọ̀nyí gbogbo àwọn olóṣèlú tẹ̀ ń jà fún wọn wọ̀nyí gbogbo àwọn olóṣèlú tẹ̀ ń torí wọn bú wa gbogbo àwọn olóṣèlú tẹ̀ ń torí wọn máa ṣépè léra yín tẹ́lẹ̀ ń ṣépè fáwọn kan bí wọ́n ṣe máa pè wọ́n tán máa wọ́ọ̀nù wọn nìyí pé Boko Haram ti fẹ́ gbàjọba Boko Haram ti wọlé wọ́n ti fẹ́ ṣe nǹkan báyìí gbogbo wọn náà máa sá lọ ó máa ku ẹ̀yin tí ẹ̀ ní ẹni tó máa pè yín tó máa sọ fún yín ẹ̀yin tí ẹ̀ mọ̀nà ẹ́mbáàsì débi tẹ́ te máa gba físà tẹ́ ẹ máa fi travel tẹ́ ẹ online tẹ́ ẹ wá àtáàkì àwọn tó ń fún yín ní ìdánilẹ́kọ̀ọ́ tó ń là yín lọ́yẹ nípa ohun tó ń ṣẹlẹ̀ wípé ká burú má bàa ṣe yín ẹ ní rí ẹni tó máa pè yín tó máa fún yín ní o wọ́n máa ń fi físà bẹ àwọn pípù wọ̀nwọ̀n ni o wọ́n máa ń fi ìwé ìrìnnà lọ sókè òkun wọ́n máa wá mú fún wọn nulẹ̀ ni o ẹ̀rí kan nu wọn lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ ẹ̀rí bó ṣe fi ọ̀nà ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ àti ọ̀nà àlùmọ̀kọ́rọ́ tó fi gbé ọmọ ọlọ́mọdé ìlú òyìnbó láti lọ yọ kídìní ẹ̀ ẹ̀rí pé kò nira fún ó wà very very easy fún wọn àwọn máa find it easy láti get away pẹ̀lú gbogbo aburú tí wọ́n ń ṣe yìí àwọn máa find it very very easy wọ́n dẹ̀ máa get information wọ́n máa ṣẹ́rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ nú ẹ̀ kó tó ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nú wọn ti gbọ́ wọn ti gbọ́ fìrìnfìrìn pé nǹkan báyìí báyìí lè ṣẹlẹ̀ ẹ wo àpẹẹrẹ ẹjọ́ kìíní kó tó di pé wọ́n lọ bọ́ǹbù ibi skul tí wọ́n bọ́ǹbù lábújá nígbà yẹn tí àwọn wèrè yẹn padà jáde tán ní kò kí ń ṣe bọ́ǹbù tán ní wẹ́dà ló ń wẹ́dì nǹkan ẹ pé gáàsì tó fi gáàsì sílíndà tó ń lò ló gbaná ṣé mọ̀ pé kó tó di pó ṣẹlẹ̀ ó ní wọ́n ti sọ pé àwọn DSS wọ́n ti warn everybody wípé káwọn èèyàn má máa lọ ibi ìgbafẹ́ kán má máa kóra wọn jọ sójú kan o wípé because ó likely káwọn ará bíṣọ ọṣẹ kán máa bọ́ǹbù àwọn ilé ìjọsìn ilé ìjọsìn àwọn ibi ìgbafẹ́ àwa ń bèrè ńjọ yẹn pé òkè ẹ dárúkọ àwọn ibi tí wọ́n ti máa ṣe campaign ṣe bíbi tó ti ń ṣe campaign lèrò máa ń pọ̀ sí jù bọ̀ wọ́n ní rárá o wọ́n ní ilé ìjọsìn ibi ìgbafẹ́ àti school ṣebí ojú kan lójú ẹsẹ̀ náà ni àwọn tí wọ́n ń pera wọn ní Lai Muhammed àwọn tó ń ṣèjọba wọ́n bọ́ síta wọ́n ní rọ́ ni pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ káwọn èèyàn má wọ̀rí ṣebí kò pé ọ̀sẹ̀ mẹ́ta tí wọ́n lọ bọ́ǹbù skul yẹn l'Àbújá àbí bẹ́ẹ̀ kọ́ ni how long síra wọn ni tí eléyìí tó ṣẹlẹ̀ ní Ọ̀wọ̀ tó fi ṣẹlẹ̀ ṣé nǹkan tí àwọn tó sọ̀rọ̀ nípa intelligence yẹn tí wọ́n sọ ṣé rọ́ ni àbóòtọ́ ni ṣó padà ṣẹlẹ̀ àbí kò ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ right bẹ́ẹ̀ ni àwọn aráabí ṣe máa ń gbọ́ information wọ́n máa mọ̀ láàrin ara wọn wọ́n máa dákẹ́ wọn ò ní sọ síta àwọn máa find solution sí ọ̀rọ̀ ara wọn aráàlú náà máa fi kalẹ̀ sínú ẹkún ìpayín keke kan máa wá ọ̀nà àbáyọ fúnra wọn ẹ bira yín léèrè why is it that each and every one of them wọ́n ní private jet kí ni wọ́n fẹ́ fi ṣe kí ni wọ́n fẹ́ fi ṣe ó yẹ kẹ́ ti mọ̀ pé wọ́n gbáradì wọ́n múra kalẹ̀ ni each and every one of them wọ́n ní bulletproof vehicle each and every one of them àwọn ilé wọn tẹ́ rí tí wọ́n kọ́ wọ̀n wọ̀nyẹn bullet bulletproof door bulletproof window ọ̀nà fi sí gbogbo ẹ̀ mélòó ní inú ọmọ Yorùbá ló ti rí oúnjẹ jẹ kánú débi tí wọ́n máa ra bulletproof door bulletproof window ẹ béèrè lọ́wọ́ ara yín mélòó nínú yín ló lè afford láti lè ra bulletproof vehicle so if you are wondering tẹ bá wonder why tí wọ́n beef of security why tí wọ́n ṣe gbá why tí wọ́n ṣe àwo because ohun tí àwọn èèyàn kan máa ń ni I don't care fàdánù dí I don't care fàdánù dí ni because àwọn ti take ara wọn lójú ara wọn nìyẹn àwọn ti ṣètò ara wọn wọ́n ti yanjú ara wọn because wọ́n ti ní belief pé gbogbo nǹkan tó wù kó máa ṣẹlẹ̀ kò lè dọ́dọ̀ àwọn owó tó yẹ kí wọ́n fi ṣe pe kó kárí gbogbo aráàlú àwọn prefer káwọn mu káwọn fi ra personal stuff láti protect ara wọn àti family wọn nìkan ara nǹkan tá à ń sọ fáwọn kan lánàá nìyẹn pé we are not talking about pé kéèyàn máa ṣe nǹkan fún individual àbí kó máa ṣe fún ara ẹ̀ kẹ wá máa pariwo pé ó ṣe kinní kan torí ẹ̀ kí gbogbo èèyàn wá ṣe kinní kan no a ní kẹ́ generalize ẹ̀ pé nǹkan tó máa pé gbogbo ọmọ yorùbá tó máa pé gbogbo aráàlú gbogbo aládẹ̀mọ̀ pé lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí the only thing to máa pé gbogbo ọmọ yorùbá tó máa pé gbogbo aráàlú ni yorùbá nation nǹkan tó máa pé gbogbo ọmọ yorùbá tó máa pé gbogbo aráàlú ó ní yorùbá nation wípé kéèyàn kan kọ́kọ́ lọ síbẹ̀ tó bá débẹ̀ ẹ kó lọ ṣe nǹkan tó fẹ́ ṣe náà yóò rí ṣe ẹ má jẹ́ àtanra wa ẹ má jẹ́ àtanra wa àwọn tó kóra wọn jọ tí wọ́n tora wọn jọ tọ́jọ́ ń ṣèjọba yìí wọn ò ní fi àyè gbà kó ṣe ohunkóhun kódà kò ní rí ọwọ́ gbé let me call your attention to one thing ẹ jẹ́ kí n pe attention yín sí kinní kan gbogbo wa tá a wà lórí ètò yìí tá à ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí tán bá bi wá wípé tán bá dárúkọ gọ́fìnà èkó nígbà kan rí babatunde rájí fáṣọlá ọ̀pọ̀lọpọ̀ máa ma ṣe yẹ̀yẹ́ wọ́n máa ma ṣépè fún ọ̀pọ̀lọpọ̀ máa ma pè ní Sherlock Holmes of Lagos State Sherlock Holmes of Nigeria àwọn kan máa pè ní FBI àwọn kan ní ah the man that can find something where there is nothing oríṣiríṣi orúkọ láti sọ ọmọ àyẹn lénìí bẹ́ẹ̀ wá bira yín léèrè ìgbà tí babatunde Rájí Fáṣọlá tó ń ṣe gọ́fúnà Lagos State ta ni nínú wa tí ò láìkẹ́ ẹ̀ a mọ ọ̀pọ̀lọpọ̀ nínú wa tó jẹ́ pé nígbà yẹn à ń pùṣì wípé this is a presidential material ó yẹ kí bọ̀bọ̀ ilé jẹ́ president àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ máa bá mi kọ́ síbẹ̀ to ba je yes or to ba je no ẹ máa dá mi lóhùn ẹ má ẹ má sọ mi di rédíò àsọ̀rọ̀ má gbèsè ẹjọ́ nítorí ọlọ́run so ẹ jẹ́ kí n mọ̀ pé ẹ̀ ń gbọ́ nǹkan tí ẹ̀ ń gbọ́ nǹkan tí mò ń sọ dẹ́ ń yé wa Babátúndé Rájí gbogbo wa là ń hèlè ẹ̀ táwọn sọ presidential material ni bọ̀bọ̀ yìí nígbà yẹn Haúsá Fúlàní wọ́n gbọ́ nǹkan tá à ń sọ they felt threatened wípé ah ó tọ́ nìkan tó ń sọ nípa bọ̀bọ̀ yìí o gbogbo èèyàn dẹ̀ ti láìkì ẹ̀ ẹ jẹ́ kí n sọ strategy tí wọ́n lò tí wọ́n ṣe sọ babatunde Rájí Fáṣọlá wọ́n ti sọ di ẹni yẹ̀yẹ́ lénìí nítorí pé yẹ̀yẹ́ ni gbogbo wa fi ń ṣe ó ní mo ṣe ń sọ fún yín pé haúsá fúlàní wọ́n gbọ́n wọ́n mọ ohun tí wọ́n ń ṣe wọ́n ní plan wọ́n ní plan ìwọ tí haúsá fúlàní ò bá rí mú ọlọ́run wà lẹ́yìn ẹni wọ́n ti rí màá yẹn wọ́n rí pé star bright ó dẹ̀ ń shine ó dẹ̀ lè jẹ́ problem fáwọn lọ́jọ́ iwájú kí ni wọ́n ṣe fún un gbàrà tí Buhari dépò wọ́n pe Rájí Fáṣọlá wọ́n gbé wọ́n gbé ministry mẹ́ta lé òun nìkan lọ́wọ́ because they are trying to let us know pé ah bọ̀bọ̀ e good àwa náà mọ̀ pé good ó yà ń gbà ministry mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n gbé lé lọ́wọ́ tẹ bá wo orí Babátúndé Rájí Fáṣọlá lẹ́ni irun funfun ló kún bẹ́ẹ̀ ìgbà tí Babátúndé Rájí Fáṣọlá tó ń ṣe gọ́fìnà Lagos kò sẹ́ni tó mọ̀ nu wa pé ó ti dàgbà tó bẹ́ẹ̀ yẹn pé ọjọ́ orí ẹ̀ ti tó bẹ́ẹ̀ yẹn ẹ wo gbàrà tí wọ́n gbé mínísírì mẹ́ta yẹn lé lọ́wọ́ irun funfun tó wà lórí ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ṣò ìyẹn ṣò fún yín irú stress tí máa yẹn ń go through tẹ bá pe máa yẹn dòkó kalẹ̀ tẹ bá ní kó ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ lélẹ́yìí tóun náà ò ní lè sọ síta nítorí pé olóṣèlú ni kò ní fẹ́ tó àṣírí nǹkan tá a ṣe fún ni pé ó lérí wípé òun máa ṣe iná iná máa tàn ó dá ó dágbà ó fún wa ní duration wọ́n tágẹ́ẹ̀tì wípé kò ní rí kinní yẹn ṣe nítorí pé wọ́n ti mọ̀ pé tí ò bá rí ṣe ẹnu táyé fi padé gún fún òun náà máa padà fi pe adé ògún fún lélẹ̀ tó jẹ́ pé òun ló padà ṣẹlẹ̀ sí wọ́n wá sọ ọ́ di dà bí mo ṣe dà wọ́n sọ di ọláṣẹ́ máa sọ fáwọn kan pé ẹ má máa lẹ́nìkan ló bring ẹnìkan ẹnìkan ló ṣe kinní kan fẹ́ nìkan ẹ tẹ́ ń sọ pé ẹnìkan ló bring ẹ yìí ó possible kó jẹ́ pé èèyàn dáadáa ni olóṣèlú tí ò bá dáa ni tí ò bá ṣe dáadáa fáráàlú àmọ́ torí pé kó lè dépò ó lọ tẹríba lábẹ́ ẹnìkan ẹnìyẹn wá gbé lé condition yìí pé tó bá ti lè ṣe nǹkan tí mo fẹ́ tó lè ṣe báyìí tó lè ṣe báyìí ẹ ó m'a bọ́ sí i tó bá dẹ̀ débẹ̀ tán ó ní láti má déhùn ṣẹ àwọn kọ̀ọ̀kan tẹ́ rí tí wọ́n ń bára wọn jà yẹn nítorí pé m'a fẹ́ má ni àbígbà tí wọ́n sọ pé à èmi ò lè máa múrú àdéhùn yẹn ṣẹ nítorí pé ó ń pa àwọn èèyàn lára ìwọ nìkan kó máa kó adúrú nǹkan báyìí nǹkan tó yẹ ká fi túlù ṣe òun lẹ ṣe máa ń rí péjà máa ń dé ńgbà míì àdéhùn tí wọ́n ti jọ ṣe láti bẹ̀rẹ̀ ńgbà tẹ́ni ẹ bá rí pé èmi ni kí ní máa tánìṣì méjì ẹ̀ orúkọ tèmi ló máa bàjẹ́ kò ń ṣorúkọ ẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táwọn náà ń sọ lánàá yìí pé ẹ ṣóun ló wá ṣe ni ṣóun ni president yes òun kọ́ ni president bọ́ òun òun gangan òun ló mú ẹni tó wà ń bẹ ìwá òun ló fà kalẹ̀ wọ́n jọ dara wọn pọ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ni so tá a bá blame ẹ̀ a sì nítorí pé òun ló gbé wá àwa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ó ṣeé ṣe ká má dìbò fún Buhari àmọ́ nítorí pé òun ló gbé wá adẹ̀ bìlífù nú ẹ̀ òun la ṣe sọ́pọ́ọ̀tì ẹ̀ la ṣe tẹ̀lé pé ẹni téèyàn wá gbé wá nìyẹn now wọ́n ti fail wọ́n ti fail nìyẹn a rí i rí pé wọ́n ti fail wọ́n ti fail nìyẹn we are not calling anybody names and we are not blaming anybody for anything or for anybody ẹnu nǹkan tá à ń béèrè ni wípé ok kí ni àtúnṣe kí ni ọ̀nà àbáyọ àdẹ àníkẹ́ lọ bá wa wọ́nà àbáyọ àníkẹ́ bá wa wá àtúnṣe àwa fúnra wa ọlọ́run ti fi ọ̀nà àbáyọ àti àtúnṣe tó yẹ kó wà ó ti fi hàn wá a dẹ̀ ti pàkíyèsí yín sí pé ọ̀nà àbáyọ àti àtúnṣe tí ọlọ́run gbé fún wa ní ibi tó yẹ ká lọ ní kẹ́ẹ̀kan gbárùkù tí kí gbogbo àjọ lọ bẹ̀ but mo notice kinní kan lára àwọn èèyàn tí wọ́n ń pera wọn ní aṣáájú wa àti ọba àti àwọn tó ń pera wọn ní politician ẹ wo orú èní báyìí tẹ bá lọ wo online a lot of them ti jáde wọ́n ń pariwo ah àwọn máa ṣe nǹkan sí ni àwọn ò ní gbà ìgbà tí wàhálà bá dé tí gbogbo aráàlú bá ń pariwo tán bá ń ṣépè àwọn arábí máa jáde wọ́n máa ṣe bíi pé wọ́n wà pẹ̀lú àwọn aráàlú bíi pé wọ́n feel pain aráàlú ẹ̀yin ẹ jẹ́ kátẹ́gùn fẹ́ sílẹ̀ kó di bí ọ̀la sí ọ̀túnla àwọn ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ tí wọ́n ń jáde lénìí tí wọ́n ń pariwo tán náwọn onígbà no no no ẹ rí i pé ọ̀rọ̀ máa tún yí padà ọ̀rọ̀ máa tún yí padà ọ̀rọ̀ máa tún bá bòmí lọ wọn tún ní sọ̀rọ̀ síbi tí wọ́n ń sọ̀rọ̀ sí lénìí mọ́ nǹkan míì náà tún máa máa sọ jáde lẹ́nu nítorí pé ọgbọ́n olóṣèlú ni gbogbo ẹ̀ ọgbọ́n àti ta àwọn èèyàn jẹ náà ni just to make you feel like pé oh we feel your pain and we want to do something about it but first hope ni gbogbo Kini. I think back how many years ago ni wọ́n ti ń wúrú wà iná ti ń ṣerú àwọn nǹkan wọ̀nyí ẹ jọ kí ni àyípadà tí gbogbo nǹkan tó ń ṣe àti ọgbọ́n tó ń dà ẹ̀ wa what change did it bring kò bring any change kò so èso rere kankan kò mú àyípadà kankan wá so ó máa ń dùn mí ó dẹ̀ máa ń yà mí lẹ́nu tí bá sì rí àwọn kan tó ń fọ́ọ̀lù fún àwọn method àtàwọn trick olóṣèlú the same old trick kò ń ṣe pé wọ́n change anything bẹ́ẹ̀ the same old trick and they kept repeating it over and over àwọn èèyàn kan dẹ̀ ń fọ́ ọ̀fun adẹ̀ ń pariwo pé no kíní yóò rí bẹ́ẹ̀ ohun tó ń sọ fún yín tán láwọn fẹ́ ṣe àbí tán ló máa ṣẹlẹ̀ yìí false hope ni all they want you to do is make that mistake ẹ lọ dìbò wò ẹ fi wọ́n síbẹ̀ tán ẹ rí i pé wọn ò mọ̀ yín rí wọn ò rántí yín mọ́ wọn ò ríran rí yín gbogbo anything tẹ́ bá wá ń sọ lẹ́yìn ìgbà yẹn ẹ gbígbà téèyàn yín àgbàdo sẹ́yìn gbá bẹ́ẹ̀ ló ṣe máa rí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Yorùbá ni wọ́n nígbà tẹ́dà bá fẹ́ gbà àwọn ẹ̀bà ló máa ń sojú àánú tí wọ́n bá yóò tán wọ́n máa dọkọ mọ́yàn lọ́wọ́ ni gbogbo eléyìí tán ṣe ń sìn ojú ayé ni kàjó wọ́n fẹ́ kàjó làwọn èèyàn because they want people to fall into that trap and give them that chance once they get there they know they cannot do nothing Babátúndé Rájí Fáṣọlá ó mọ nǹkan tójú ẹ̀rí ó mọ nǹkan tó ń gún ọ̀nà o bọ̀ kò lè jáde kó wá sọ kò lè jáde kó wá sọ kò lè sọ olo náà ṣe wòye pé if you cannot beat them join them if you cannot beat them join them ni gbogbo wọn máa padà sọ ọ̀rọ̀ ìdá náà máa fi ṣe and then they will start giving you excuses To bá wá boomerang tí wàhálà bá dé which I can tell you I can tell you right now categorically any moment from now anything ló lè ṣẹlẹ̀ nílùú yẹn any moment from now anything ló lè ṣẹlẹ̀ nílùú yẹn ṣe rí àwọn tí wọ́n lọ break out of prison yẹn tí wọ́n kó sá lọ yẹn wọ́n nídìí wọn lati lo gbéradì láti lọ múra wọ́n mọ nǹkan tó fẹ́ ṣe o wọ́n nídìí wọn láti lọ gbéradì láti lọ múra fún nǹkan tó fẹ́ ṣe ni o torí ẹ̀ náà ṣe wá gbà wọ́n lẹ̀ mò wo program brother mi kan ó ke lo lọ béèrè lọ́wọ́ wọn bọ̀bọ́ tí wọ́n gbé bọ̀bọ́ tí wọ́n gbé ní eh, Ìbàràpá kí lorúkọ ẹ̀ ná ẹjọ́ ẹni tó bá bá mi rántí orúkọ ẹ̀ ẹ bá mi kọ́ síbẹ̀ bọ̀bọ̀ tí wọ́n gbé ní ìgbà àràpá tí wọ́n ní wọ́n tì mọ́ prison lọ́yọ̀ state ìgbà tí wọ́n lọ fọ́ prison ọ̀yọ́ state tí bọ̀bọ̀ yẹn ti jáde dònídọ̀la ṣé wọ́n mú bọ̀bọ̀ yẹn padà wá ṣe rí ṣe rí bọ̀bọ̀ yẹn mọ́ and this guy we are talking about is a warlord jagunjagun ni ajaguntan à ìran àwọn fúlàní ni bọ̀bọ̀ yẹn ti lọ náà òun náà ti lọ join rank ẹjọ́ ẹ má bínú o ẹni tó wà lórí kinní yẹn mo máa gbé yín wọlé o. ok gẹ́gẹ́ bí ohun tí mò ń sọ ẹ lọ wádìí dáadáa ibo ni bọ̀bọ́ yẹn wà dòní ibo ni wàkílù wà thank you ẹ kò fó ṣọlá ṣọlágbadé olúfẹ́mi ọlágbájú ẹ ṣé ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ bá mi kọ́ where where is wakili now where is wakili where is Wakili ẹ béèrè lọ́wọ́ wọn àtijọ́ tí wọ́n ti wá fọ́ prison Ọ̀yọ́ state tí bọ̀bọ́ yẹn ti sá lọ where is Wakili today gbogbo ara dẹ̀ mọ̀rú èèyàn tí Wakili jẹ́ àmọ̀rú ọṣẹ́ tó ṣe now Wakili is gone Wakili escape from prison wọ́n rí Wakili wọ́n rí Iskilu Wakili gbé jáde thank you Ìlànà Ọmọ Oòduà wọ́n rí Iskilu Wakilu wọ́n rí gbé jáde fún yín dè ní wọ́n rí gbé jáde fún yín dè ní but they can arrest your brothers and sisters on the street. wọ́n lè mú àwọn ọmọ ọlọ́mọ tó ń rìn ìrìn tí wọ́n lọ jẹ́jẹ́ tí wọ́n ń wá ọ̀nà àtijọ́ àti mú wọ́n lè arrest wọn kọ́ lọ tì wọ́n mọ́nú jail. boy skilu wakilu ọ̀daràn tí gbogbo wa ti mọ̀ tó fojú hàn wọ́n break her out of prison and I can tell you right now is is is somewhere there in Nigeria wọ́n dẹ̀ pretend bíi pé wọ́n mọbi tó wà wọ́n pretend bíi pé wọ́n ń wa wọn rí náà nìyẹn ẹjọ́ ǹjẹ́ ǹjẹ́ anywhere around anywhere anybody inú wa ǹjẹ́ arántí láti béèrè lọ́wọ́ wọn mọ́ látijọ́ ẹ̀ tí ò bá jẹ́ wàhálà tó tún ṣẹlẹ̀ báyìí ẹ wá wo gbogbo àwọn tí wọ́n ní wọ́n break out of prison yẹn you are not going to hear about any one of them but I bet you and I promise you bẹ́ẹ̀ àti ń ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn pípù yẹn ti kó bọ̀ wọ́n ti kó gbogbo ẹ̀ tí wọ́n bá ti máa ṣọṣẹ́ ń bì kan báyìí wọ́n ń múra lọ́wọ́lọ́wọ́ láti lọ ṣọṣẹ́ because they are soldiers and they are well trained gbogbo mo ń tẹnumọ́ fún yín gbogbo àwọn èèyàn tẹ́ ń wò yìí wọ́n ti jagun rí dáadáa wọ́n jagun ní Libya they are trained military men they are not just ordinary bandits they are trained military men ó lè ṣe rí wọn tí wọ́n attack everywhere wọ́n dẹ̀ ní supporter wọ́n láwọn tó ń ṣiṣẹ́ fún wọn wọ́n ní insider tó ń fún wọn ní information tó dẹ̀ help wọn láti máa chief gbogbo nǹkan tó ń ṣe wọ̀n wọ̀n olóṣè dàbí pé they are invisible nobody can see them so gbogbo ariwo tá à ń pa látijọ́ ẹ̀ tá à ń ṣe a mọ nǹkan tá à ń sọ ẹni tó bá dẹ̀ wo gbogbo tá à ń sọ láti bí ọdún méjì mẹ́ta sẹ́yìn ẹ rí i pé gbogbo ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ yìí gbogbo nǹkan táwọn èèyàn ń sọ fún yín pé ó possible kó ṣẹlẹ̀ they are happening now you are seeing it you are seeing it so white a máa máa dúró white anybody máa máa dúró àwa ti sọ fún yín ìgbà kan náà máa attack you again, why are you sitting there behind the keyboard and talking Eh, why are you sitting behind your phone and talking? Why don't you come back here? I cannot come back there. I cannot come back there. In tí Ọlọ́run ní kémi máa ṣe ni mò ń ṣe Either I have power or not, kò kàn ẹ́. Mi ò wá bẹ́ẹ̀ kí n sọ fún mo ní agbára kankan. Bọ̀n ìwọ̀nba bí tọ́lọ́run ràn mí lọ́wọ́ dé tó ní kí n máa ṣe mò ń ṣe. Ohun tó ṣe kókó fún ọmọ èèyàn láyé ni pé mọ iṣẹ́ tọ́lọ́run bá gbé ran ẹ̀dẹ̀ mọbi tó ti bẹ̀rẹ̀ mọbi tó ti parí má ṣe kọjá ibi tọ́lọ́run bá rán ẹ mọ́ now agbára tọ́lọ́run bá fún ẹ àti ibi tọ́lọ́run bá rán ẹ dé má ò ní láti refill ẹ̀ sẹ́nibọ̀dì ó ní nǹkan tí wọ́n ń pè ní element of surprise we all need to have it gbogbo ara ní láti ní element of surprise lọ́wọ́ jẹ́ kọ́ta ẹ̀ máa fojú di ẹ́ kó máa ní o tiẹ̀ jù báyìí lọ yes o jù bẹ́ẹ̀ lọ jẹ́ kọ́ta ẹ̀ máa fojú kékeré wù ẹ́ pé àṣọ tiẹ̀ jù báyìí lọ ẹnu lásán ló ní yes i'm a keyboard warrior gbogbo agbára mi ò ju ẹ̀yin keyboard àtẹ̀yin fóònù tí mo sá sí tí mo tin ń sọ̀rọ̀ yìí lọ. ó dàbí ọ̀rọ̀ wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ni ó ní ọkùnrin lòun tílé bá dá ọkùnrin lèmi gan tílé le dá èèyàn ò lè ká mi mọ́ kó níbo ni mo fẹ́ gbà ọlọ́run ló máa bá wa yanjú ẹ̀ ẹ̀ńtọ́ ọlọ́run bá sọ pé mi ẹ̀ máa wà ló máa wà. òun tèmi ń sọ fún gbogbo wa nìyẹn ẹ jẹ́ ká ní ìgboyà anybody ò need láti bẹ̀rù anybody mọ́ pé ẹnìkan máa wá ṣe kíní kan ẹnìkan máa ṣe gbá ṣe rí ọ̀rọ̀ tí mo máa ọ̀rọ̀ tí mo ní mo gbọ́ lára arábìnrin kan lẹ́nu arábìnrin kan tí mo ní mo máa ń láìkẹ̀ mo máa ń sọ gbogbo gbà ó ní pé tí o bá dáná fún gbogbo aráàlú o lè gba ẹ̀tẹ́ bọ̀ ń everybody le so pé àwọn òyò everybody le so pé Emi jẹun kò sẹ́ran ń bẹ̀ èèyàn kan lè dìde kó ní èmi ò róúnjẹ jẹ ẹlòmíì lè ní mi ò tiẹ̀ rómi mu bó ṣe máa rí nìyẹn àmọ́ tí gbogbo aráàlú bá dáwọ́ jọ tán bá dáná fún ẹ ò lè jẹ́ tán because ó máa surplus kò dẹ̀ ní kò dẹ̀ ní sí bóyá fẹ́ ru ẹjọ́ yẹn pé à wọ́n náà dáná fún mi mi ò tiẹ̀ yó kò sí bóyá fẹ́ sọ kò sí bóyá fẹ́ ṣe torí gbogbo aráàlú ló dáná fún ẹ ò lè jẹ́ tán àfẹn tó bá fẹ́ para ẹ̀ ló kù bẹ́ẹ̀ lọ̀rọ̀ tó wà ńlẹ̀ rí tí everybody ládùúgbò lálá àdúgbò àdúgbò tẹ bá pera yín jọ tẹ fìmọ̀ ṣọ̀kan ẹ gbàgbé nípa ọ̀rọ̀ politics ẹ gbàgbé nípa ọ̀rọ̀ religion ẹ̀yin tẹ bá mọ̀ pé lè fi inú tanra yín tó bá ṣe pé ẹ máa búra fúnra yín ni tó bá jẹ́ kùránì lẹ máa gbé kalẹ̀ tó bá jẹ́ báìbù ni tó bá jógun náà lẹ máa gbé kalẹ̀ ẹ gbé kalẹ̀ sáàrin ara yín ẹ búra fúnra yín ẹ wá pera yín jọ téèyàn kan bá attack ẹnìkan nu yín gbogbo yín ni wọ́n attack ẹ bọ́ síbẹ̀ kẹ́ ẹ dojúkọ ẹni náà nǹkan tó bá máa dà kó dà wọ́n ní tára ilé ẹni bá ń jẹ kòkòrò tí ò da lọ́sàn-án tá a bá sọ fún wùrù hẹ́rẹ́ ò ní jẹ́ ká sùn lóru o tó bá wò ó pé neighbor ẹni wọ́n attack kò sí nǹkan tó kàn ẹ́ when they come back they are going to attack you too so ó bẹ́tà kó tètè sowọ́pọ̀ pẹ̀lú neighbor ẹ kẹ́ tètè jọ lé àwọn tó fẹ́ dà yín láàmú kẹjọ lé wọn jìnnà ìgbà tí gbogbo àdúgbò tẹ bá fọwọ́sowọ́pọ̀ ìlú kọ̀ọ̀kan tí gbogbo yín bá fọwọ́sowọ́pọ̀ yàrá pa ti ń pariwo ọ̀rọ̀ ẹ sẹ́yìn tipẹ́tipẹ́ kódà kí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́wọ́ kó tó ṣẹlẹ̀ láti ń pariwo ẹ̀ pé kí àwọn bàbá wa tí wọ́n ń pera wọn ní ọba àwọn baálẹ̀-baálẹ̀ àti àwọn baálé-baálé pé kí wọ́n pe àwọn èèyàn jọ ó ní bí àwọn bàbá ńlá bàbá wa ṣe ń ṣe láyé jọ́hún tí wọ́n máa ń dáàbò bò lú ó ní bí àwọn bàbá ńlá bàbá wa bọ́n ṣe ń ṣe láyé jọ́hún tó máa ń dáàbò bò lú wọn àwọn ọlọ́dẹ wà àwọn jagunjagun máa ń wà nílùú kódà wọ́n ní àwọn oyè tó jẹ́ pé oyè ológun ni àmọ́ gbogbo wọn là ń gbórúkọ lẹ́ni tí wọ́n gbórúkọ lórí pé olóyè olórí ológun ni wọ́n bá àrógùn kankan àrógùn kankan tó ń ṣe fún wa nílẹ̀ Yorùbá àrí àsọ pé kán lọ ṣígun jà kán lọ kógun jàyàn bóyá tiẹ̀ defend ilẹ̀ Yorùbá àwọn èèyàn kan ń kógun jalẹ̀ Yorùbá tẹ́yìn ò bá lè ṣígun lọ báyọ̀ ń ta ẹ defend ilẹ̀ Yorùbá àdẹ̀sọ pé kí èèyàn kan kó wá sọra ẹ̀ fifty àbí kó sọra ẹ̀ seventy torí mo mọ̀ pé àwọn kan tún máa àtáàkì pé ṣé ẹ fẹ́ kéèyàn kankan di èèyàn kan ṣoṣo kó di eighty ni no téèyàn ò bá lágbára láti sọra ẹ̀ di eighty àsọ pé kó sọra ẹ̀ di eighty bọ̀ tó bá láwọn ọmọ ogun lábẹ́ tó bá strategize tó bá pín wọn bó ṣe yẹ kó pín wọn níṣọ̀rí ìṣọ̀rí nǹkan èlò tẹ́ ẹ bá nílò nǹkan tó kéré jù tẹ́ lè rí ni fèrè bẹ́ẹ̀ ṣe rí fèrè yẹn ó lágbára fèrè lásán tẹ rí yẹn ó lágbára tẹ bá pín fún gbogbo wọn in fact bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ báyìí kò yẹ ká rí agboolé kan nílẹ̀ yorùbá kí wọ́n má ní fèrè nínú bẹ̀ kọ́ má ti ṣèpàdé pé tọ̀ anything tó bá ṣẹlẹ̀ o ẹ fọ́n fèrè tẹ́ bá ti fọ́n fèrè gbogbo aráàlú ti mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ nìyẹn pé aburú ti dé nìyẹn gbogbo aráàlú ti mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ nìyẹn ó dàbí ọ̀rọ̀ téèyàn kan kọ sórí orí wọ́ọ̀n bíbá lánàá nígbà tá à ń ṣètò ó lémi tí mò ń sọ̀rọ̀ ó ní kí lèmi ṣe ó ní kí lèmi ṣe ó ní Tinubu ṣe nǹkan kan nígbà tó tó ṣe gbá tó ṣe kinní kan lẹ́kọ̀ọ́ ó lémi kí lèmi ti ṣe èèyàn kan dẹ̀ dá lóhùn bíbà mí ní láti sọ̀rọ̀ èèyàn kan dá lóhùn yìí pé nǹkan kan ló ń ṣe lọ́wọ́ ẹ̀ nǹkan tó dẹ̀ ń ṣe lọ́wọ́ ẹ̀ ó ju anything tí Tinubu ti ṣe lọ yes because mi ò gbowó lọ́wọ́ ìjọba mi ò jẹ́ gọ́fìnà mi ò jẹ́ kánsẹ́lọ̀ mi ò jẹ́ anything mò ń làágùn mò ń pariwo mò ń báwọn èèyàn sọ̀rọ̀ wọ́n dẹ̀ ń gbọ́ ó dẹ̀ ń ṣe wọ́n láǹfààní inú mi dẹ̀ dùn sí iṣẹ́ tó rí tèmi rán mi iṣẹ́ tẹ́lẹ̀dá mi rán mi pé kí n jẹ́ fún ẹ̀yà mi fún àwọn aráàlú mi òun ni mò ń jẹ́ àwọn èèyàn dẹ̀ ń gbọ́ ó dẹ̀ ń ṣèso rere ó ti tẹ́ mi lọ́rùn ó ti dùn mọ́ mi ó yó mi ó ju oúnjẹ lọ bí mo dẹ̀ ṣe wà ẹ́ ọlọ́run ní jẹ́ kí n rí nǹkan tí màá fi tẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń fẹ́ràn mi ọlọ́run dẹ̀ ní jẹ́ kẹ́yìn náà kẹ́ rí nǹkan tẹ́ máa fi tẹ́ lọ́wọ́ mi láṣẹ Èdùmàrè ohun tí mò ń ṣe yìí ó ti yó mi ó ti ju oúnjẹ lọ ó ti pé mi bàjẹ́bàjẹ́ nítorí pé kí ni mo mọ̀ pé ìjọ́ kan á jẹ́jọ́ kan ìjọ́ kan á jẹ́jọ́ kan a máa ráwọn èèyàn kan tó máa jókòó níbì kan tí wọ́n á bẹ̀rẹ̀ sí dárúkọ ẹ pé láyé ìgbà kan àwọn ọmọ kéékèèké kan kóra wọn jọ lágbájá lágbájá lágbájá lágbájá lágbájá àti tàmẹ̀dù wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí àwọn báyìí báyìí ló lórí wọn wọ́n dẹ̀ tẹ̀lé wọn lẹ́yìn wọ́n ń bá wa sọ̀rọ̀ wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí ó mà ní nǹkan báyìí báyìí fi ṣẹlẹ̀ nígbẹ̀yìn gbẹ̀yìn ìyẹn ti tó ìyẹn ti tó ìyẹn ti tó àmọ́ ẹni tó ẹni tó jẹ gómìnà ẹni tó jẹ gbogbo ẹ̀ ẹni tó lóun fẹ́ jẹ ààrẹ ẹ ń pariwo ẹ ó ṣe gbọ́ ṣàwo owó òlu ló fi ṣe owó ara ẹ̀ ló fi ṣe owó òlu òun ló fi ṣe kò ń ṣowó ara ẹ̀ kò sígbà kankan tí ẹnikẹ́ni nínú wọn yọ owó ara wọn látàpò tó fi ṣe ohunkóhun fún ìpínlẹ̀ kankan àbíbikíbi ẹnikẹ́ni tó bá lóun ṣe nǹkan nínú wọn tẹ́ bá ń dúpẹ́ lọ́wọ́ wọn ẹ kàn níbẹ̀rù ọlọ́run ni ẹlẹ́mìí ìmoore ni because you don't need to thank them ó dẹ̀ mélòó táwọn ajáde ta ló ń dúpẹ́ lọ́wọ́ Trump àbí ta ló ń dúpẹ́ lọ́wọ́ Joe Biden àwọn tó dẹ̀ ń ṣèlú nìyẹn tí wọ́n ń ṣe nǹkan dáadáa tó wà sílùú because a mọ̀ ẹ̀tọ́ wa ni we don't need to go and thank them ẹni tó bá lóun fẹ́ ṣe òṣèlú ó yẹ kó o fira ẹ jìn kó o ṣe ẹrú àwọn aráàlú ni kò ń ṣe pé kó wá ríra ẹ nípò olórí kẹ wá máa jẹ gàba léèyàn lórí kẹ máa fọwọ́ lárẹ kẹ máa fọwọ́ lágbàyàn lójú kò ń ṣe nǹkan tó wà fún nìyẹn kẹ sáàfù aráàlú ni bó ṣe ń ṣe láwọn ìlú tó dàgbàsókè nìyẹn òun náà ṣe ń dàgbàsókè sí tán ṣe ń soríire because aráàlú máa ń ṣàdúà fún wọn ni wọ́n máa gba tax wọ́n á gba gbogbo ẹ̀ nígbẹ̀yìn gbẹ̀yìn wọ́n máa wọ́n máa ṣe àpapín wọ́n máa pín owó yẹn mọ́ra wọn lọ́wọ́ aráàlú máa máa wá jẹ̀yà wọ́n máa wá kóra wọn jọ wọ́n wá kọ́ bíríìjì rándánrandán kan bíríìjì orí burúkú kan tí ò ní dáa tó jẹ́ pé kò ní lo three years ààrẹ lómi inú àwọn tó ń pariwo tán wá ń ṣe bíríìjì tó lọ sọ́nà lu wọn wọn lè gorí ẹ̀ kọjá tó jọba rọ̀ wọn lè gorí bíríìjì tó lọ lu wọn kọjá tó jọba rọ̀ wọ́n dẹ̀ bọ́ sórí online wọ́n máa pariwo wọ́n máa jà fáwọn wèrè tí ò ní lárí tó bá dẹ̀ yá ẹ tún rí wọn wọ́n máa complain wọ́n máa ní ẹ bíríìjì kan tó lọ sọ́nà ló àwọn ò dáa bọ̀ wọn lè lọ bá wọn tí wọ́n ń jà fún yẹn kán pe àkíyèsí wọn sí pé kán wá ṣe bíríìjì yẹn. ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ẹ̀yin èèyàn mo tún ń sọ lẹ́ẹ̀kan sí mo tún ń pe àkíyèsí wa sí ẹ má fọwọ́ yẹpẹrẹ mú o ẹ má fi ọwọ́ yẹpẹrẹ mú o kẹ́ni kálukú tètè máa strategize kéní kálukú tètè máa pílánì àmọ́ ṣe wá rí gbogbo àwọn wèrè tó dá wàhálà ilẹ̀ ẹ gbọ́dọ̀ jẹ́ wọ́n sá lọ o wọ́n gbọ́dọ̀ sá lọ o tán bá sá lọ ó máa dùn èmi o wọ́n gbọ́dọ̀ sá lọ o wọ́n gbọ́dọ̀ sá lọ o ọmọ tó bá da fánù òun náà máa fi ń kó o wọ́n lọ́mọ tó bá da fánù náà máa fi ń kó o àwọn ló dá gbogbo wàhálà tó wà nílẹ̀ ilẹ̀ orí wọn náà ni orí wọn la máa fi fọ́ àgbọ̀n yẹn ẹni tán bá forí ẹ̀ forí ẹ̀ fọ́ àgbọ̀n kò í dúró jẹ́ àwọn tó dálẹ̀ àwọn náà ni àwọn la máa fi kó lẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nínú wọn sìn pàápàá jùlọ àwọn tó ń pera wọn olóṣèré yẹn wọ́n ń sá lọ Ghana wọ́n lọ ń ralé síbẹ̀ wọ́n ń kọ́lé síbẹ̀ ṣé tí Ghana ò bá dáa ṣé àwọn máa máa lọ síbẹ̀ wọ́n máa máa lọ ralé síbẹ̀ wọ́n máa máa lọ kọ́lé síbẹ̀ ṣé tí Ghana ò bá níná ṣé àwọn máa máa lọ gbé Ghana àwọn máa máa lọ kọ́lé síbẹ̀ ṣé ìlú baba ńlá wọn ni Ghana èèyàn kan ló tú Ghana ṣe náà àwọn èèyàn kan ló tú Ghana ṣe náà ṣèbígbà kan ṣèbí gbogbo èèyàn máa ń lé Ghana kó ń lu wọn ni Nàìjíríà gan lé Ghana kó Nàìjíríà rí náà àbí bẹ́ẹ̀ kọ́ ni Ghana yẹn ló wá di ibi tí gbogbo wọn ń sá lọ lẹ́yìn tó ń ra lé sí tí wọ́n ń kọ́lé sí tí wọ́n lọ ń gbé wọ́n á wá jáde wọ́n á máa jójó burúkú tẹ̀ láwọn tó jẹ́ pé àwọn náà ń bà jẹ́ ó tá à ń pe àkíyèsí wọn sí nìyẹn pé kán ronú sí kí wọ́n rorí wọn wò ṣó bójú mu ṣó bójú mu kí ló rọ́ǹgì tí ara Ghana látàyè john wá látẹ̀yìnwá Ghana máa ń wá Nàìjíríà láti wá soríire ni Ghana máa ń bẹ̀bẹ̀ láti wá gbé Nàìjíríà ni ìwọ tó ò bá mọ̀ túmọ̀ tó di Ghana must go báàgì sakasaka yẹn Ghana must go ìgbà tí wọ́n ní káwọn Ghanaian máa lọ òun ni báàgì tó fi ń kẹ́rù òun náà pè Ghana must go. nígbà tí nàìjíríà dáa tó jẹ́ pé nàìjíríà ní ghana awon omo ghana gan ma ń wa lati wa wá soríire wọ́n á wá ṣe tíṣà wọ́n á wá ṣọmọ ọ̀dọ̀ kan nu won nígbà ti lu won o da wọ́n á wá ṣe iṣẹ́ aṣẹ́wó iṣẹ́ nàbì owó nàbì àwọn náà máa wá ń ṣe ní nàìjíríà ṣèbígbà tó lè pọ̀ ń lù tí wàhálà pọ̀ ni wọ́n sọ pé àwọn náà máa ń jalè àwọn náà ń ṣe gbáná ń ṣàwo òun náà ní kán kẹ́rù wọn kan ma lọ igba yen ni ghana must go waye ni wọ́n sọ báàgì sakasaka yen n'i ghana must go Ghana yẹn ni ọ̀pọ̀lọpọ̀ wọn ń sá lọ nísìn o ibẹ̀ náà lọ ń gbé o ibẹ̀ náà ń ralé sí ibẹ̀ ni wọ́n ń kọ́lé sí o wọn rí yẹn rò wọn mọ̀ pé yẹn ò bójúmu pé kò dáa a dẹ̀ ń pe àkíyèsí wọn sí pé ọlárẹ̀wájú ò yẹ kó tún di ọlárẹ̀yìn mọ́ ọlárẹ̀wájú ò gbọ́dọ̀ máa jẹ́ ọlárẹ̀yìn ẹ́ ọmọ aláṣọ ò gbọ́dọ̀ máa wà kísà ọmọ ẹlẹ́ran ò gbọ́dọ̀ máa jẹ egun à ń pàkíyèsí wọn sí wọn ní ká mórí ká fọrùn lẹ̀ ẹ wo ẹ wo ẹ wo ohun tó dọra ṣẹlẹ̀ yẹn mo fẹ́ kí gbogbo wa rí gẹ́gẹ́ bí àpẹẹrẹ yìí pé tó bá dá gbáwú bẹ́ẹ̀ ṣe máa dọra gbọ́ wẹ́rẹ́ náà nìyẹn o àwọn ará bí ò ní ní nǹkan kan tó máa ṣe sí o because wọn ní agbára kankan lórí nǹkan tó wà ńlẹ̀ yìí nínú ìjọba wọn gan ibi tó worst dé ibi tó worst dé tó bàjẹ́ dé ẹni tí wọ́n fi ṣe kí ni wọ́n ń pè minister of. Uh, ṣé minister of information ni àbí communication torí mi ò mọ bá ṣe pín gbogbo ministry wọn eh, pantami olórí àwọn boko haram ni nǹkan tí gbogbo wa mọ̀ ni so gbogbo information everybody nílùú yẹn gan ó wà lọ́wọ́ boko haram that is why ẹ máa wonder yìí pé báwo ni wọ́n ṣe máa bá a sọ pé wọ́n ń wá àwọn boko haram wọ́n ń wá àwọn bandits wọn ò lè rí wọn látòrí sátáláìtì irọ́ ló wà ń díẹ̀ náà irọ́ ló wá ń díẹ̀ because wọ́n ti kó àwọn wrong people sí wrong places wọ́n dẹ̀ mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ ni strategy ni wọ́n strategize ni à ń pariwo à ń sọ ẹnujọ́ mẹ́ta yìí eh, ọmọ Yorùbá tí wọ́n gbé tí wọ́n fi jẹ ṣé CJN àbí kí ni wọ́n fi jẹ à ń sọ pé wọn ó ní nǹkan kan tí wọ́n ń múra kalẹ̀ ó lóun tán ń múra kalẹ̀ ó lọ́ṣẹ́ tán fẹ́ ṣe ẹni tán dẹ̀ fẹ́ lò ni wọ́n gbé síbẹ̀ yẹn nítorí pé at the end of the day when they now when, when they now act tí wọ́n wá ṣe nǹkan tán fẹ́ ṣe ẹni tó wà ń bẹ̀ yẹn ò ní ní choice òun ló máa ní láti sanction ẹ̀ tó bá wá sanction ẹ̀ wọ́n wá lọ́mọ Yorùbá ni wọ́n lọ́mọ Yorùbá ni pé sókí ni Yorùbá ń complain fún òun ni tẹ́ bá ń gbọ́ ta máa ń sọ pé àwọn kan láàgì kan máa sọ ìtàn tí ò kan máa sọ ìtàn tí ò wà relevant mọ́ nǹkan tá à ń ṣe àti nǹkan tá à ń sọ òun làwọn ká ṣe máa sọ fún yín pé ẹ ṣèbí ń jọ kínní àná ṣèbí justice kínní kan ọmọ yorùbá náà ló ní kán lọ ti bàbá wa Awólọ́wọ̀ mọ́lé because fúlàní ló plant ẹ̀ síbẹ̀ wọ́n dẹ̀ mọ̀ ọ́n mọ̀ ṣe nǹkan tán ṣe ni irú ẹ̀ náà lẹ́rí tí wọ́n ti ń pètè pèrò ẹ̀ rẹ̀ yìí irú ẹ̀ náà ti ń ṣe kalẹ̀ yìí a dẹ̀ ń pariwo à ń fẹ́ fún à ń sọ lójoojúmọ́ wọn á ní ká gbẹ́nu dákẹ́ àwọn ni wọ́n láìkì Tinubu jù àwọn náà láìkì Ọláìyá àwọn náà láàkì jíde kò sọ́kọ́ àwa la láàkì wọn àwa tá à ń sòótọ́ fáwọn èèyàn wọ̀nyẹn wọ́n máa láwa la láàkì wọn bọ́pọ̀lọpọ̀ wọn dẹ̀ ṣe wà yẹn ojú ayé tán wá ṣe online yẹn náà tí wá ṣe tán bá dénú ilé wọn èpè ni wọ́n ń gbé àwọn pípù yẹn sẹ́ àwa gan ò ṣépè fún wọn à ń sọ̀rọ̀ sí wọn ni ọ̀pọ̀lọpọ̀ wọn tẹ́rí tán wá àtàkì wa online yẹn tán bá dénú ilé wọn láàrin àwọn èèyàn wọn èpè ni wọ́n ń gbé àwọn àwọn òṣèré yẹn èpè ni wọ́n ń gbé wọn ṣẹ́ àmọ́ àwọn lẹ máa rí ní online tán máa máa wá tán máa máa takò yín tán máa máa náwọn ń takò yín because wọ́n fẹ́ wà relevant. gbogbo ẹnu ni mo fi sọ mo tún tún sọ few years back nígbà tí wọ́n gún MC Olúọmọ ní gò ṣé ọrùn ni wọ́n náà ti gun àbíbo náà ti gun èmi gbogbo wa wà lára àwọn tó ń gbàdúrà pé ọlọ́mọ má mà jẹ́ ó kú ọmọ ọlọ́mọ bọ̀ ìyẹn ò ní ká máa sọ̀rọ̀ ìyẹn ò ní ká máa sọ òótọ́ ọ̀rọ̀ níbi tí òótọ́ ọ̀rọ̀ bá wà òótọ́ ọ̀rọ̀ yàtọ̀ sí wípé nǹkan ṣẹlẹ̀ ká ní àánú ọmọ èèyàn lójú pẹ̀gbà tó bá yẹ ká wa sòótọ́ ọ̀rọ̀ tó yẹ ká gidi a gbọ́dọ̀ o àwa gbọ́dọ̀ torí nǹkan tá jẹ àti nǹkan jẹ ká wá ní ká máa parọ́ wa àbí ká máa wo nǹkan tí ò dá Emi emi emi emi emi gbàgbọ́ lọ́kàn mi o mo gbàgbọ́ lọ́kàn mi o mo dẹ̀ ń bẹ ọlọ́run ọba pé aburú ò ní ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá dùgbẹ̀dùgbẹ̀ tó ń mì lókè yìí tó bá jábọ́ ọlọ́run ní jẹ́ kó kanlẹ̀ yorùbá àdúrà mi nìyẹn àmọ́ tí bá máa parọ́ tàn yín ni màá sọ pé kò ní jábọ́ ó máa jábọ́ o àmọ́ àdúrà mi ni pé ọlọ́run ní ko kó kanlẹ̀ yorùbá àdúrà mi nìyẹn torí dùgbẹ̀dùgbẹ̀ tó ń mì kò sí bí ò ṣe ní jábọ́ ṣé hàn pé yẹn ni wọ́n ń sọ lọ́wọ́ tá à ń sọ lọ́wọ́ irọ́ ni òótọ́ ni ṣèbẹ́ gbọ́ tí wọ́n sọ pé pírẹ́sídẹ́ǹtì ń lọ sílùú ẹ̀ ń lọ sí Daura wọ́n ní wọ́n lọ àtáàkì kọ́ńfọ́ ẹ̀ lọ́nà ó ní òwe tí mo kọ́kọ́ pa ṣáwájú òun lọ̀rọ̀ tí mo kọ́kọ́ sọ pa ṣáwájú wípé ìjì tó jà tó ká òrùlé lọ ẹ ìjì tó gbé gbogbo rúfù lé lọ ẹ tó bá ru ẹ nǹkan tá ń pè ní yẹ̀fun ní Yorùbá ìwọ tó bá gbé èlùbọ́ sórí ìwọ tó gbé gàrí sórí ẹ má jáfara ìjì tó jà tó ń gbé òrùlé lọ ẹni tó bá gbé yẹ̀fun sórí kó má jáfara ó lọ̀rọ̀ tó wà ńlẹ̀ tí àwọn èèyàn wọ̀nyí tó bá jẹ́ pé lóòótọ́ ni tí wọ́n lè lọ máa àtáàkì kọ́ńfọ́ ẹ̀ gbogbo yín lẹ irú síkírọ́rìtì tó máa ń wà lẹ́yìn pírẹ́sídẹ́ǹtì tí pírẹ́sídẹ́ǹtì bá ń lọ gbogbo yín lẹ mọrú security tó wà lẹ́yìn gọ́fúnà tó bá ń lọ gbogbo yín lẹ mọrú security tó ń bá chairman local government lásán rìn tó bá ń lọ so tí àwọn èèyàn bá ní irinṣẹ́ tó dá wọn lójú débi pé wọ́n ní ìgboyà wọ́n lè lọ́ọ́ máa àtáàkì comfort president lójú ọ̀nà ẹ gbàgbé ẹ o ẹ gbàgbé ẹ fún àwọn èèyàn tó jẹ́ pé wọn kì í ṣe gọ́fúnà wọn ò já mọ́ nǹkan kan àdúrà mi ni pé kọ́lọ̀ má jẹ́ ó pẹ́ kó tó yí àwọn èèyàn kan tó ṣe nǹkan tó yẹ kán ṣe kó má dé stage wípé ọlọ́mọ ò rọ́mọ ẹ̀ kó má dé stage wípé oníkálukú ò dára wọn mọ̀ mọ́ ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ ẹ ó nídìí tí mi ò ṣe fi fọ́nrán hàn wá o ó nídìí tí mi ò ṣe fi fọ́nrán hàn wá o oríṣiríṣi fọ́nrán ló wà tí mo lè fi hàn wá bọ́ mi ò fẹ́ fi fọ́nrán hàn wá ẹ rántí pé mo ṣe ètò kan tí mo fi àwọn fọ́nrán kan hàn wá tí mo ń sọ fún wa ń pa nǹkan tí wọ́n ń sọ ń pa gbogbo ìbọn àti àwọn ọta tó ti sọnù lágọ̀ọ́ ọlọ́pàá káàkiri nàìjíríà ó ní iye nọ́mbà ìbọn tí wọ́n sọ pé ó sọnù tí wọ́n lè account for ó ní iye ọta tí wọ́n ló sọnù tí wọ́n lè account for ẹ wá imagine bíbọn ṣe ń sọnù tí ọta àbọn ń sọnù bẹ́ẹ̀ ni wọ́n ń raid prison tí wọ́n ń free àwọn prisoners nàìjíríà tó jẹ́ pé wọ́n ní rẹ́kọ̀dù wọ́n ní rẹ́kọ̀dù rẹ́kọ̀dù wọn accurate rí tán bá lè máa sọ fún yín pé èèyàn nine hundred yẹ escape ẹ má tanra yín èèyàn tó escape ju nine hundred lọ ẹ times ẹ by three or by five tán bá sọ fún yín pé èèyàn nine hundred yẹ escape iye tó fẹ́ jẹ́ kẹ́ ẹ gbọ́ ni wọ́n sọ yẹn èèyàn tó escape ju bẹ́ẹ̀ lọ ẹ times ẹ by three or by five ẹ wá lọ wádìí orúkọ gbogbo àwọn èèyàn tó escape yẹn ẹ̀dẹ̀ lọ wádìí ẹ̀ṣẹ̀ wo ni wọ́n ṣẹ̀ ẹ̀sùn wo la fi kàn wọ́n tán fi dé ọgbà ẹ̀wọ̀n ẹ rí i pé bandits ni gbogbo wọn ẹ rí i pé Boko Haram ni gbogbo wọn so if they free all those people one day that's a sign that's a signal to you that something is about to go down ìbọn sọnù ọta àbọn sọnù àbí bẹ́ẹ̀ kọ́ ni ìbọn sọnù ọta àbọn sọnù wọ́n lọ prison wọ́n free àwọn ẹlẹ́wọ̀n tó jẹ́ èèyàn wọn. Don't you know that's a signal that something is about to go down? They are getting ready for something. They are preparing for war. They are preparing for something. Wọ́n dẹ̀ ń flaunt agbára wọn yẹn, wọ́n ń flaunt ẹ̀ lójú wa lójoojúmọ́. Bọ́ ṣe ń attack military base láti show wa pé àwọn lágbára anytime any day láti take over anywhere ààrẹ náà náà tún ṣe lénìí pé for you guys to know we can do anything we want anytime wọ́n lọ àtáàkì comfort a president ẹni tó ń pèrè ní president is it done anywhere in the world is it done ẹ imagine ìlú tó kéré jù ní Africa so possible kí anybody kó lọ kó lọ wele president wọn lọ́nà kó lọ attack ẹ ẹ béèrè lọ́wọ́ ara yín so possible ṣẹ́mi ò ní sùn sókú ò ní sùn ṣókú ò ní sùn àbí ṣé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣó tẹ̀ jẹ́ nǹkan tó yẹ kán máa fi ṣeré àbí kán máa fi parọ́ ṣó jẹ́ nǹkan tó yẹ kán máa fi ṣeré ọ̀kan máa fi parọ́ ẹ jẹ́ ká imagine pé bóyá ká tiẹ̀ tí ń pé àbí wọ́n fi ń parọ́ ni àbí wọ́n fẹ́ máa fi tàwọn èèyàn ni is it something tó yẹ kán máa fi irú ẹ̀ ṣeré àbí kán máa fi parọ́ tí ò bá jẹ́ pé ìlú ti di randanrandan ìlú òrojúmọ́ tó wà ńlẹ̀ mọ́ that is why tẹ́ ń gbọ́ gbogbo news tẹ́ ń gbọ́ ẹ̀ tẹ́ ń rí gbogbo nǹkan tẹ́ ń rí gbàrúwo táwa ń pa àti nǹkan kan táwa ń sọ ni pé solution wà sọ̀rọ̀ tó wà nílẹ̀ kó tó pẹ́ jù solution tó dẹ̀ wà ni pé ẹ jẹ́ ká agbára wa lẹ̀ ká gba Yorùbá nation ká secure gbogbo ọ̀dọ̀ titiwa tó jẹ́ titiwa èmi àtẹ̀yin èdè wa yéra wa ọ̀rọ̀ wa yéra wa kò sírú èdè tó fẹ́ sọ nílẹ̀ Yorùbá láyé yìí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tèdè ní yéra wa tó bá sọ ègùn mo gbọ́ mo kàn lè rẹ́rìn pé ó fọ́nì tó bá sọ ìjẹ̀ṣà mo gbọ́ tó bá sọ èdè Oǹdó mo gbọ́ mo lè má lè sọ bí wọ́n ṣe sọ but at least màá lè dá ẹ lóhùn Yorùbá la jọ ń sọ ohunkóhun tí bá dẹ̀ ṣe fún ẹ àbí tó bá ṣe fún mi tá a bá máa bára wa sọ̀rọ̀ a máa yanjú ẹ̀ ń tún bí inú torí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá èdè Yorùbá la máa fi bára wa sọ̀rọ̀ nínú èdè àti ẹ̀yà àti àṣà yẹn nǹkan kan wà ńbẹ̀ tó so wá pọ̀ tó máa jẹ́ kí n ní tó máa jẹ́ kí n ní ẹ̀mí ìfẹ́ sí ẹ tó máa jẹ́ kó ní mí lára pé èmi àti ẹ àwa ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká gbà ń sìn pé èmi jẹ́ ọlọ́pàá ẹ jẹ́ ká gbà pé mi jẹ́ ọlọ́pàá ń sìn nǹkan kan wá ṣẹlẹ̀ mo wá mo wá mo wá rí yín gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ nílò ìrànlọ́wọ́ ṣẹ́rọ pé mi ní ṣèrànlọ́wọ́ fún yín ni mo máa ṣèrànlọ́wọ́ fún yín náà nítorí pé mo mọ̀ ipò ọmọ ìyá ọmọ bàbá ni wá but nínú situation tó wà ńlẹ̀ yìí training tí wọ́n fún àwọn pípù yìí wọ́n ti jẹ́ kó yé wọn pé à ọlọ́pàá ni ẹ o ó yàtọ̀ sí wọn o ọlọ́pàá ni wọn ọlọ́pàá ni ẹ o ó yàtọ̀ sí wọn o don't see them as your people o ìwọ ń gbófinró ni o you are above them òun lè ṣe máa rọ́lọ́pàá ẹ má máa sọ Yorùbá sí kò ní fẹ́ jẹ́ kí ẹ mọ̀ pé ọmọ Yorùbá lòun nínú kó máa sa Haúsá sí yín àbí kó máa sòyìnbó ẹ bìrà yín léèrè kí ló dé tó jẹ́ pé tọ́n bá fẹ́ tírèènì ọlọ́pàá tọ́n fẹ́ tírèènì sójà wọ́n gbọ́dọ̀ kó wọn lọlẹ̀ haúsá wọ́n dẹ̀ gbọ́dọ̀ fi èdè haúsá sínú èdè tọ́n fi ń kọ́ wọn ṣé ẹ mọ̀ pé wọ́n ń brain wash wọn ni ṣé ẹ mọ̀ pé ọ̀nà tán ń gbà kóyàn lẹ́rú nìyẹn wọ́n máa gba identity ẹ lọ́wọ́ ẹ yeah they will make you disown your identity ẹ lọ ẹ lọ kà nípa ẹ dáadáa ẹ lọ wádìí ẹ dáadáa they will take your name take your tradition take everything that belongs to you take it away from you What makes you unique, they will take it away from you. They have to do that first. Because if they don't do that first, they cannot break you. They have to take that away from you so that they can break you. Ohun tá à ń gbogbo wa ni pé oníkálukú ẹ wo èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí èmi ò wá láti anybody àbí láti wá jagun fún anybody Yorùbá mi ò wa àmọ́ mo mọ̀ pé oníkálukú lè gbèjà ara ẹ̀ ara ohun tí ọlọ́run fún èmi ní àǹfààní àti agbára láti ṣe òun ni mò ń ṣe yìí èyí tó bá tún kù tí ọlọ́run fún mi ní àǹfààní àti agbára láti ṣe tí mò ń ṣe lẹ́yìn aṣọ mi ò ní láti wá máa sọ ń bí àbí láti wá máa pariwo ń bìbà ìyẹn wà láàrin mi àtọlọ́run àtèmi àtàwọn tá a bá jọ mọ̀ ń pa ẹ̀ àmọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ bí bàbá wọn olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣe máa ń sọ wọ́n ní bí ilé bá dá ọkùnrin làwọn ọkùnrin lèmi náà ti lé bá dá ẹ tó máa sọ fún mi pé ó kubi tí máa gbà tó bá dojú ẹ̀ tán ọlọ́run ló máa ọlọ́run ló máa là wá ọlọ́run ló máa sọ bó bá ṣe máa jẹ́ kò ń ṣe pé nìyẹn ló máa dictate fún mi bó ṣe máa jẹ́ ọlọ́run ló ma sọ bó ṣe máa jẹ́ nǹkan tá a jẹ́ ń sọ fẹ́yìn náà nìyẹn ẹ má fi ẹ̀mí yín sọ́wọ́ anybody ẹ má fẹ̀mí yín tàfàlà ẹ má fẹ̀mí yín ara yín ta káìtì àwọn èèyàn wọ̀nyẹn wọ́n ti declare wọ́n ti jẹ́ kó yé gbogbo wa pé àwọn ò lè dáàbò bò yín àwọn ò lè ṣe nǹkan kan fún yín that's why they are coming out tó ń sọ fún yín ẹ lọ ra bọn ẹ má ra ẹ lọ wá nǹkan tẹ máa fi defend ara yín kí lẹ tún kí la tún need kí wọ́n sọ fún wa kí la tún need what else do we need bó tiẹ̀ jẹ́ pé àwọn gómìnà ilẹ̀ Yorùbá kankan wọn jáde kan rílì wá sọ òkodoro ọ̀rọ̀ wọ́n kàn ń jàǹbla ẹnu wọ́n kàn ń pariwo ni bàtí ń gbọ́ tí àwọn gómìnà ilẹ̀ Haúsá tí wọ́n ń sọ which means àwọn tí ẹnu wọn gbọ́rọ̀ tọ́mọ̀ pé táwọn bá sọ òótọ́ jáde wọn lè pa àwọn nítorí pé ẹ̀yà kan làwọn àwọn lẹ ti gbọ́ lẹ́nu wọn tó ti ń sọ yẹn àwọn tilẹ̀ Yorùbá wọn mọ̀ pé táwọn bá sọ wọn máa ní kán lọ gbé àwọn ni that's why tẹ́ ẹ̀ ní gbọ́ lẹ́nu wọn kí wọ́n sọ they know what they are supposed to say to the people they know they are supposed to tell their people pé go and get yourself ready we cannot protect you we cannot defend you gbogbo wọn tó bá wá sọ pé Ọlọ́run jogún nǹkan kan fún ẹ bí agbára àbí ọgbọ́n nípa nǹkan téèyàn fi ń ṣe ààbò tó bá wá lè jáde kó dìde báyìí kó dáàbò bo ilẹ̀ yorùbá kó dáàbò bo ọmọ yorùbá kaburú má ṣẹlẹ̀ ńlẹ̀ yorùbá nígbà tí gbogbo ọ̀rọ̀ ẹ bá kẹ́sẹ̀ ńlẹ̀ tán tẹ́ bá kágbádá léra wọn tẹ́ bá jáde àbùkù ni gbogbo yín máa kàn àríṣe laríkà o àríkà sì ni bàbá rẹ̀gún ohun tí eníkálukú bá ṣe lénìí òun ló máa dọ̀rọ̀ ìtàn lọ́la ẹ wo àkànṣe ètò sì ń bọ̀ because gbogbo kínní a máa break it down a máa fọ́ sí wẹ́wẹ́ àwọn àṣírí tó bò lẹ́yìn ẹ̀ gbogbo nǹkan tẹ́ẹ̀rí tó ń ṣẹlẹ̀ tí wọ́n dọ́ra ń sọ̀rọ̀ nípa èyí lágbára ọlọ́run ọlọ́run máa fún wa ṣe a máa lọ ṣèwádìí nípa ẹ̀ a máa lọ a máa lọ ṣèwádìí nípa ẹ̀ a máa lọ béèrè a máa lọ pe àwọn èèyàn tó mọ̀ wípé ok kí lẹ gbọ́ kí lẹ mọ̀ kí lẹ lè sọ fún wa èwo la lè sọ ń bẹ̀ èyí tá a bá gbọ́ tá a bá mọ̀ a máa mú wá fún yín ẹ máa ẹ máa gbọ́ gbogbo kúlẹ̀kúlẹ̀ tó wà ń bẹ̀ a máa mú wá lágbára ọlọ́run ọlọ́run máa dẹ́mi wá sí ọlọ́run máa dá gbogbo wa sí àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́run máa dẹ́mi wá sí aburú ò ṣe ẹnikẹ́ni nínú wa ọ̀pọ̀rọ̀ kágbọ́n o afẹ́fẹ́ ló máa ń fẹ́ lọ a máa fìdí ẹ̀ tì sí bíbá lénìí àmọ́ lágbára ọlọ́run láṣẹ Èdùmàrè á tún pàdé láyọ̀ àtàlàáfíà títí dìgbà tá a bá máa wá pàdé èmi ọmọ yín àbúrò yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ẹ tí mo pẹ̀lú ìtẹríba àtọ̀wọ̀ ni mo kí gbogbo yín mo dẹ̀ ṣe ládùúrà yìí pé lágbára ọlọ́run láṣẹ Èdùmàrè ọmọ ò ní kú mọ́ yín lọ́wọ́ o aya ò ní kú mọ́ yín lórí ọkọ ò ní kú mọ́ yín lórí ẹ ajínigbé ò ní jí yín lọ́mọ gbé wọn ní jí yín gbé wọn ní jí yín láya gbé wọn ní jí yín lọ́kọ gbé àtèmi tí mò ń sọ̀rọ̀ yìí náà ni o ẹ ire owó ire ọmọ ire àìkú ọ̀rọ̀ kó wá fi ilé àti ọ̀dẹ̀dẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa kó wá fi ṣe ibùgbé àníkún owó àníkún ọmọ àlàáfíà tó ṣàgbà ohun gbogbo láṣẹ Èdùmàrè kọ́lọ́run ọba kó wá fi jíǹkí ẹnì kọ̀ọ̀kan wa a ní fàìsàn ló gbà láṣẹ Èdùmàrè àwọn ẹni burúkú tí ò í kanlẹ̀kùn kí wọ́n tó wọlé wọn ò ní mọ ibùgbé wa wọn ò ní mọ ibùsùn wa àtèmi àtẹ̀yin bàbá wọlé tá a lọ sùn láṣẹ Èdùmàrè á jí padà símọ́lé àlàyé lọ́jọ́ kejì ni wọn a ní tójú oorun dójú kú a sì ní tójú àlá dékòtò bí yá mi ṣe máa ń ṣàdúrà ńgbà tó ṣe rí gbogbo àdúrà tẹ́rí tí mò ń ṣe bí yá mi ṣe máa ń ṣàdúrà ńgbà tó wà láyé nu kọ́lọ́n bá ń fọ̀run kẹ́ kọ́lọ́n bá ń tẹ sáfẹ́fẹ́ rere nítorí pé mo kọ́gbọ́n lára ẹ̀ àwọn àdúrà tó sì máa ń ṣe mo rí i pé wọ́n ṣe kókó wọ́n lágbára ẹ̀ tèmi ṣáà ní pé bá a ṣe ń finú kan àtọkànkan ṣe èyí tí mo ní kó rí fún mi gẹ́gẹ́ bí mo ṣe fẹ́ kó rí fún gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá kó rí fún mi bẹ́ẹ̀ kó rí fún mi bí mo ṣe fẹ́ kó rí fún ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni òun ni mo fi fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé tọkàntọkàn mi tinútinú mi ni mo fi ṣàdúrà yẹn fún yín àdúrà mi ò ní nǹkan òdì kankan nínú kó rí fún mi bí mo ṣe fẹ́ kó rí fún gbogbo yín láṣẹ Èdùmàrè ẹ̀ títí dìgbà tá a bá tún pàdé èmi ọmọ yín ni o Mike Ọlá Ifágúgù mò ń dágbére fún yín pé ó dàbọ̀ ẹ má tu.